Eh. dúpẹ́ fọlọ́ tí ó mú wa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa nírọ̀rùn ó lè tún mú wa parí ẹ̀ nírọ̀rùn ọ̀rọ̀ wa tọ́pẹ́ kò jọ pẹ́ lọ. ojú dúpẹ́ sí ìpàdé tó ń jí àti pé kò sí nǹkan tó ní bẹ́ẹ̀ tí èmi fún. bẹ́ẹ̀ ni o bíbí mi. ìrìn àjò tuntun la fẹ́ wọnú ẹ̀ yìí báwo la ṣe fẹ́ ṣe torí ẹ̀rù ń bà mí gidigidi o ojú mi ò tẹ́yìn mọ́. ẹ bá wẹni tó sọ pé ojú òun ò tẹ́yìn ibi mi ló yẹ kí n sọ pé ojú mi ò tẹ́yìn ọkàn mi jẹ́ẹ́jẹ́ àwọn hijab sisters ẹ̀ kàdúrà yẹn ń bà mí gan kó má lọ fi hijab gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́. Abímbọ́lá wọn náà mọ̀ wípé mi ò ní ṣeré ẹ̀ láéláé ibi tọkàn mi bá wà lọkàn mi wà kò sí irú nǹkan tí ẹni obìnrin kankan lè gbé wá síwájú mi àbí tó lè fi entice mi tó lè fi change ìfẹ́ ọkàn mi sí ẹ láéláé i mean èmi rẹ kẹrù máa bà pẹ̀lú bí tó ń lọ ẹ Rivers State ilé owó <laughs> ilé epo àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ kọ́ wà lọ fowó epo gbà ó lọ́wọ́ mi o. Ah! ìwọ láyé ò <laughs> mọ bí mo ṣe ní kẹyìn if you know how much I love you, Oluma Sankotonson, I love you that I wouldn't want to share it with anybody and nothing would come between us. Thank you. Abimbola the Symbiote. Àríkẹ́ Àdé. <laughs> Èmi náà fi ń dá ẹ lójú wípé bí ọkọ mi bá ro òkun, bó rọ̀ sáà èbúté ìwà Abímbọ́lá ló máa padà wá fàbọ̀ sí kò sí nǹkan kan tó máa yà wá o and i'm assuring you wípé a bá ti parí service wa tari iṣẹ́ alálùbáríkà ìgbéyàwó ní kíákíá ló kù. Yeah, sounds good. <laughs> sounds good. Inshallah. I love you so much, darling. Mm. Mm. <laughs> <laughs> I got my first salary. Mm. Mo jẹ́ ti ìpinnu wípé mo máa pín sí ọ̀nà mẹ́ta. Mm. Ẹyọ kan fún ẹ, ẹyọ kan fún Aláàjì. Ìkẹta, àjọjọ àjẹmọ́nù tèmi náà. Wow, that sounds cool, that's so nice. Mm-hmm. O ṣe gan mo appreciate. You're welcome. Basit, má jẹ́ kí n tàn yẹn. Ọkùnrin bíi tiẹ̀, ó ṣọ̀wọ́n o. Mm. You are everything a woman would ever pray for. Amo. <laughs> Ma ṣe transfer ẹ̀sẹ̀ kí ló kàn mí. Ẹ̀rù kan ló ń bà mí. Abimọ́lá, kí ni kan? Ṣá máa lè fẹ́ra ṣá. Auzu billahi mina shaitan rajim bismillahi rahman rahim. Simbi ah, ah. hmm. àti irú ìrànwọ́ ló jábọ́ lẹ́nu ẹ̀ má ẹ̀fà sọ̀rọ̀ ẹ̀ mọ́ ah, ikú ò ní pa wá àrùn ní ṣe wá gbogbo àdánwò tó máa dé bá wa láì ní jẹ́ kémi àti ẹ̀fẹ́ra wa ọlọ́run ò ní gbé bá wa like I always say inú ilé mi ló máa bí gbogbo ọmọ tó lọ yànda fún ẹ láyé àti lọ́run inú ilé mi ló máa bí sí i how come on see àti. Eh? I love you àìtí kò fa ńlẹ̀ ìfẹ́ àti ń ṣe òun ló tún ti pè mí síbi àti yẹn èmi àti ẹ mọ̀ pé Abímbọ́lá lorúkọ tí wọ́n sọ mí ṣé kì í ṣe pé tí n bá wá fẹ́ tán ó máa gbàgbé lé mi lọ́wọ́ pé kí n máa kírun you know I am from a Christian background and èmi fúnra mi I am a Christian ó ń bọ́tà mi. eighteen as well as mistaken Abímbọ́lá afinimu lọ́lọ́run ọba ọlọ́run ọba ló máa ń fi ẹ̀dá mọ̀nà wò àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ọlọ́run kan náà lájọ ń sè ẹ̀sìn bàbá òde gbọmọlà àti ìyanu gbọmọlà. I know kì í ṣe ń pamọ́ mi nìkan ni mo sọ yìí for my own faith you know I am a Christian too and a practicing one for that matter kì í ṣe nípa ti mọ́mì nìkan ó máa le díẹ̀ bá sí tó dẹ̀ rò táwọn parents wọn náà bá gbà nǹkan. Abímbọ́lá mo fi ń dá lójú wípé kò sí nǹkan kan tó máa mú mi láti impose religion mi yẹn lórí. mo mọ̀ wípé Christian yẹn ẹni ìwé mímọ́ tèmi akoran kò fìbí kan sọ fún mi wípé ká fipá mú èèyàn sínú ẹ̀sìn àbí ká fi ipá sọ pé kéèyàn ṣe ẹ̀sìn mi tipátìkù rárá o anybody dẹ̀ lè sọ fún mi pé kí n má fẹ́ nítorí pé ìwọ lọkọ mi yàn jẹ́ kọ́kọ́ ẹ̀ balẹ̀ and i'm promising you wípé tó bá ti wọnú ilé mi you're free to do your religion you can go to church you can do everything you want to do you're free please let your mind be free. Ṣẹ́gun. I love you. I love you more. <laughs> ó ti wọlé o. Mm. Mm-hmm. o ti ṣe dúpẹ́. àwọn thank you ó ṣe gbọ́n mo dúpẹ́. gbé gbé ẹja ìgbìmọ̀ ṣoṣo gbé fún. again mm-hmm. bọ̀ owó mi kọ́ o kì í ṣe owó tó sẹ́ǹsì mi o. Ah, my money. Aww. Yeah. Um, I would have to get home to change. I can't go like this. Okay, no máa pàdé lọ́jọ́ mi. ẹ kú jókòó. hey baby girl how are you. fine ṣé kò ní ṣe. abẹ́bẹ́ ti gé mi. kò ṣe jàre báwo ni studies. ah pẹ̀lú Ọlọ́run. ẹ mm. <laughs> o ti ṣe tán. yeah by next year. next year agbára Ọlọ́run àjẹkù rọrùn. àmì o. inshallah máa rí i tó bá ti ṣe tán ṣáà jẹ́ kí n mọ̀. àbílì ah, mm-hmm. ẹ ṣáà máa mi rán ọ létí àti ṣetán ju ní olùṣe. ẹ kú lé o. àmọ́ mi mọ́mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ bá báwo báyìí bá. ẹ rà o. pé díẹ̀ lè. báà tráfíkì ti pọ̀ jù. ẹ pẹ̀lẹ́. ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. ẹ jẹ́ lọ máa ń bọ̀ lọ. kí n tẹ mú mi bí ló ń pa kí lẹ máa jẹ. ṣé pọ́ndé yà mí ìwọ̀ ọkùnrin ọ̀rẹ́ àlọ́kùnrin. ó lè mú kí n ọkọ àfẹ́sọ́nà mi basit lórúkọ ẹ̀. basit. bẹ́ẹ̀ na albasit. albasit. bẹ́ẹ̀ ni. ilé christian mà níbí mo mọ̀ wá. oṣù ọ̀pọ̀ mọ̀ pé kì í ṣe pé o gé scratch. Ah, àná. ó ń ṣe kí báyìí ṣe. bá mi ṣe ṣe. ọmọ akẹ́wọ̀ náà. ẹ̀hẹ́n bàbá mi mo ṣe ń sọ lọ. má bínú pé mò ń béèrè irú àwọn questions yẹn lọ́wọ́ ẹ̀. Mhm. ṣùgbọ́n pé mo rámì kírun lórí ẹ kórìí ẹ ti dóògùn. <laughs> o ti fẹ́ kírun pa òun ló jẹ́ kí n máa sọ pé are you sure of what you're talking about because ọmọ tèmi kristẹni parahun ni bó ṣe wà wà lákọrin <laughs> gbogbo program church dẹ̀ là ń ṣe. mọ́mí mo mọ̀ wá i'm eh. very pleased with her. Ah. Eh, ọ̀tún yìí um, ẹ̀sìn Islam ò kí n fi ipá mú yàn láti eh. ṣe kò sí wàhálà gbà yẹn tó bá ti ń ṣe pé kì í ṣe pé ó máa lọ da aṣọ bò lójú bí eléégún. Ambala. Yes ma. Má bọ̀ ọ́ náà fẹ́ẹ́ rí ẹ. ṣe bẹ́ẹ̀ tó. I'm not calling you. Ah, èmi máa tẹ̀lé yín o. Wá bíbá àwọn ọ̀gbẹ́jọ. Up pass. Ẹ má gbàgbé iṣẹ́ mi. Ṣé kìí ṣe pé mọ́mí ìlú ah. ṣá? Uh-uh. Are you sure? I'm very sure. Ti ṣe yẹn o next day. That's not a problem. Ah, who's Àhúzọ bẹ̀ ah. Ó ṣe wá jẹ́ pẹ́lẹ́sì kejì ló fẹ́ fẹ́. Kí ló fi rí bẹ́ẹ̀? alájẹ ibi tí ìfẹ́ mi wà ní. ibi tọkàn mi wà ní ibi tó mú mi láti fẹ́ mi. ẹlẹ́sìn kejì ló fẹ́ fẹ́ táwọn ọmọ wa dẹ̀ wà tó bá farabalẹ̀ ní àìmọye ọmọ alálùbáríkà nínú Islam tó wà nínú MSS àìmọye ọmọ alálùbáríkà tó wà nínú Islam tó wà nínú ẹgbẹ́ gidi tó jẹ́ pé oríṣiríṣi àṣàlátù tó wà èyí tó bá wù ẹ́ tó bá lọ wàá ráwọn ọmọ alálùbáríkà ń bẹ. Alhamdulillah. Ya Ramakallah. Ya But why Alhaji? Why are you putting so much emphasis on your religion or your religion? Mm. Doesn't matter. Alhaji, anything tèmi fi will matter tó wà very important is personality. Is the most important in marriage. Mm-hmm. religion is just uh, uh, uh ten percent nípa tó fẹ́ kó nínú nínú marriage even ọlọ́run kan sọ́nà àkọ́rà ìwà ìwà ìwà ìwà ìwà inú òde ni mo rí lára ọmọ ìmọ̀ṣẹ́ òun pòkè ẹni tó máa lè tọ́jú bàbá mi tó bá ti dàgbà lélẹ̀ tó bá tó bá ti dàgbà dàgbà dàdàdàdà tí ò sí pé bóyá ẹ máa máa dààmú káàkiri fún oúnjẹ àbí fún kankan àwọn ọmọ tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ tí bá gbé kan nu wọn sílẹ̀ tó bá fún lóúnjẹ àárọ̀ nǹkan tó ń so oúnjẹ àárọ̀ yìí tó ẹ mọ̀ wípé àwọn iná wọn níwà ní ẹni ẹni mi ti mọ̀ wá ẹ jẹ́ kí n fẹ́ torí yín náà dẹ̀ ni torí yín aláàjì kó lè máa tọ́jú yín ọmọ dáadáa lọ́mọ ẹ̀. Hmm. yá ṣe hù yá ṣe hù yá ṣe hù ó dà bẹ́ẹ̀ máa lẹ́jọ̀ mi lọ. ó dà kò burú tó bá ti gbà láti ṣe ẹ̀sìn tó ń ṣe kò sí wàhálà. well aláàjì i'm not going to force her. I will never force anybody to do my religion. Yeah, do I feel like that is just me? fine. Tí o bá feel like I'm not gonna force her. Eh? Yes, I will. Bro, ẹni tí mo sọ that is exactly my problem. Ó dáa, jẹ́ kí n fún wa bí ẹni béèrè kejì. Ẹ̀sìn wo Definitely Islam ló máa ṣe. Ah. Authoritatively Islam ló máa ṣe. Ìrọ̀rùn fún Báláwo ló pa. Bẹ́ẹ̀ni, nínú bàbá àti ìyá ta ló máa ń jókòó tọmọ jù ìyá ni ìyá la jókòó tì wọ́n tí ìyá bá wá mẹ́sìn ọ̀tọ̀ tó ń ṣe in tí ìyá bá dẹ̀ ti ń sọ fọ́mọ láti bẹ̀rẹ̀ là ó ló máa máa gbọ́ ọ tá bá ní ká wo okùn òfẹ́ yẹn ó máa ń pọ̀ sọ́dọ̀ obìnrin níbẹ̀rẹ̀ nígbà míì àti ní gbogbo ìgbà ju ọkùnrin lọ jẹ́ kí wàá fi nǹkan kan yẹ tí ò yẹ ṣé orílẹ̀ tó ń wò yẹn tí ìyàwó àtọmọ àtọkàn tí gbogbo wọn bá ti ń ṣe ẹ̀sìn kan náà ló máa mú àlùbáríkà wọnú ilé yẹn àtẹ̀mímígùn àtàlàáfíà. alhaji. naam. ìdìnnà siratal mustaqim ìdìnnà siratal mustaqim ọlọ́run ọba lọ́ba àfinimọ̀nà àfimọ̀nà tó bá òun náà nù ẹ̀ mo dẹ̀ gbà ládùúrà pé kò fi mọ̀nà ẹ̀yin náà mọ̀ wípé ẹ̀sìn Islam ń ṣe nǹkan tó yàn mú yàn ní tipátikùkù láti ṣe ẹni tó lọ́n bá fẹ́ òun lọ́lọ́run máa ń fún ẹ̀sìn mi tó jẹ́ ẹ̀sìn Islam tá à ń sìn nínú ilé òun ni gbogbo ọmọ àwọn ọmọ ọmọ yín tó bá tara mi jáde òun ló máa ṣe. abbasid idinas ratan mustakim tiẹ òun ló jókòó yìí tíyàwó ẹ bá gbà láti ṣe ẹ̀sìn ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn mímọ́ ti Islam òun fẹ́ tó bá ti lóun ò lè ṣe o gbọ́dọ̀ fẹ́ o tó o bá dẹ̀ fagídí fẹ́ máa kọ́ ẹ lọ́mọ. òun ló ṣe bẹ́ẹ̀ láàyè ló ṣe jẹ́ lójú ẹsẹ̀ láàyè rà máa jẹ́ wájú láì wáyé ìdá lójú lọ́nà ọ̀rọ̀ mi. aláàjì èyí ṣé o tún á ìwé. wàá yẹn ju dáhùn àwọn ọmọ bóyá ìṣe ara ìfi. Basit ìsìn táwọn parent wa ní ká má fẹ́ra wa kí ló rò pa a lè ṣe. I don't know tí bá ní nǹkan tá a lè ṣe wà níbi kankan yóò mọ nípa kò yé mi rárá yóò mọ ohun tá a lè ṣe. kò yé mi náà. No ọ̀rọ̀ yóò yé mi o mi ò tiẹ̀ mọ ibi tá a fẹ́ gbé sílà mi ò mọ ibi tá a fẹ́ gbé ká. Abímbọ́lá ohun tí mo ń rò ni wípé bóyá ká gbọ́ nǹkan táwọn òbí wa ń sọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó gbọ́rọ̀ tí mọ́mí ń sọ bẹ́ẹ̀ náà èmi náà lè kọ̀rọ̀ sàlájì lẹ́nu. ṣó mọ̀ wípé àwọn àgbàlagbà wọ́n mọ ohun tó máa ń ṣe ní Abímbọ́lá gbogbo ohun tágbàlagbà bá rí tí ọmọdé bá dúró sórí ebè àbí kó gun ládàá onírè o èmi ò bá ní ká lísìn sí àwọn òbí wa jẹ́ agbọ́rọ̀ sí yín wọ́n mi ẹlẹ́nu àwọn méjèèjì ló mọ ohun tí wọ́n rí tí wọ́n fi wá rọ wọ́n our advice we should just you know ká fún ara ní distance. distance by foot Basil distance lè sọ bẹ́ẹ̀ mi ò mọ èèyàn kankan látìgbà tí mo ti mọ̀ ẹ́ how do you want me to start all over again is it the investment in this relationship tèmi àti ẹ ti jọ invest àbí the love I am really disappointed in you. I'm sorry, Abimbola. Uh, I'm very sorry. <sighs> But do you mean me mo mọ̀ wípé kò rọrùn fún èmi àti ẹ̀ láti sọ wípé a fẹ́ ti ilẹ̀kùn ìfẹ́ wa kò ṣe nǹkan tó easy fún èmi àti ẹ̀ àmọ́ kò sí ohun tí mo fẹ́ ṣe Abímbọ́lá mo nífẹ̀ẹ́ ẹlẹ́dàá ẹ̀ mọ̀ wípé mo nífẹ̀ẹ́ inú mi ò lè kọ̀rọ̀ sálàjì lọ́wọ́ tó gbọ́n tí ìwé mímọ́ méjèèjì sọ ìwé mímọ́ sọ wípé kí a má ṣe kọ̀rọ̀ sí òbí wa lẹ́nu nítorí wípé gìgìrí sí àwọn òbí wa ni òun wá wà mi ò dẹ̀ fẹ́ pàdánù òun Abímbọ́lá bẹ́ẹ̀ náà mi ì fẹ́ kí wọn náà pàdánù òun mo fẹ́ kó gbọ́rọ̀ sí mọ́ mi lẹ́nu kémi náà gbọ́ ohun tàlájì sọ ohun tí mò ń gbà ládùúrà ni wípé kọ́lọ́run ṣàánú àwa méjèèjì ó ṣe dáadáa fún wa abímbọ́lá jọ tó yọ ọlọ́run kó dùn mọ́ mi nínú jẹ́ ká kàn ṣe ìfẹ́ inú àwọn òbí wa jẹ́ ká ṣe ohun tí wọ́n fẹ́ please please I'm sorry I'm sorry. Addy is ready for work. Yeah, honey. Mm? Be good, okay? Sure. And take care of yourself. Sure. So, ọlọ́run àfún yín ṣe alùbáríkọ̀lá nàbí wa muhammad àṣeyẹlẹ màṣẹ lágbára lọ so we have see you already ẹ lè má fojú wa sọ́nà o. o ti gbọ́ mm. mi ni tètè lọ mi drop àwọn ọmọ mi síbi sí of course awo yà tó bá ṣe tó bá ti jẹun tán èmi náà lọ drop wọn sí school. then má pẹ́ tó para sínú ilé yìí. ọ̀ọ́ mo ní pẹ́ ara tọ̀ all right there. I love you. Mm-hmm. How are you? I'm fine. How are you fine and I'm tired. Stressful as always, but. But I called you, you did not pick up your phone. Ó dẹ̀ mọ̀ mama were worried. My baby, bèbè mi, ẹ́ eh? ṣé ìgbà tó máa fi pè mí ẹ̀? Mo wà ní mítìn pẹ̀lú àwọn clients mi dẹ̀ ti wá ní mọ́tò kí tó rí miss calls ìwọ ló sọ fún mi pé tí bá ti ń drive kí má máa gbé sure àmọ́ any meeting tó bá ṣe dìrọ̀lẹ́ ah. wọ́n dẹ̀ fi yòókù lẹ̀ fọjọ́ kejì ní ìfẹ́ jẹ́ kó máa pẹ́ rẹ̀. má bínú mo ló ṣẹlẹ̀ mọ́. i miss you. ó rẹ̀ ẹ́ lóòótọ́. bébí pa mí o ah. Ah, tí gbogbo ilé ìbá dóúnjẹ mo lè jẹ tán. ó tó yẹ ni. pípa mi kàn mí tíjọ látàárọ̀. má wọrí mo ti ṣe oúnjẹ tó máa láyè so you just go shower yeah. while I set the table. Meanwhile, um, baby, hmm? so become pami on a major look see. So I'm wondering, do I eat my food before the food, or the food before my food? Mi ò mọ̀ tó bá ti múnú méjèèjì kò sọ Okay, as the good judge you know, mm-hmm. màá kọ́kọ́ advice ẹ kó tiara, oúnjẹ ti ara. Àṣẹ̀ṣẹ̀ mm-hmm. wa lọ ah, Move bẹ́ẹ̀ni <laughs> oh, ẹni tó rẹ̀ ó rẹ̀ lóòótọ́. pẹ̀lẹ́ ọkọ ẹ̀ máa ṣe gan o ó máa kó gbogbo ìgbà mi o. Oh. Ah, tí o bá ṣe tàbí fẹ́ ṣe ọlọ́run bá mi máa tọ́jú ẹ̀ ọlọ́run bá mi máa bùkún gbogbo ibi tó bá fẹsẹ̀ sí báyìí wọ́n máa yọrí sí rere fún mi pẹ̀lẹ́ yes ma. ẹ ṣe máa dùn bó ní oúnjẹ ọmọ lẹ́ ń jẹ o ẹ dẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára ọlọ́run hmm. báwo ni ṣe ṣàwọn òkè dáadáa. Ah, mo wà òkè ẹ kúkú ń tọ́jú mi. Hmm. <laughs> ó yẹ kí mi àti Basit ẹ̀gbọ́n kájọ débi báyìí ìgbẹ́ tó fẹ́ lọ ṣe àwọn one or two things ní ọ́fíìsì so hmm. maybe by weekend a máa wá sọ́dọ̀ yín. kò sí pọ́blẹ́mù. yes ma. ọ̀nà àtijẹ́ náà ló ń bá kiri ọlọ́run àdébà mi tọ́jú òun <laughs> gbogbo ibi tó bá náwó síbà wọ́n máa yọrí sí rere ó ṣe gan-an ah, ó bá mi tọ́jú ọmọ mi ó tún tọ́jú èmi náà ah. Ah, ọlọ́run máa lànà fún mi. ẹ wo mọ́mì mi fẹ́ máa pẹ́ lọ. o tún fẹ́ máa lọ sí ìgbà wo ló dé. mo fẹ́ lọ distribute àwọn cream and ọṣẹ For àwọn customer wọn ló dé mi. bolo tó máa lọ tó ẹ̀ṣẹ̀ dé sínsìn o tún fẹ́ ọjọ́ wo ló débi last day. Ah, mọ́mì èmi àtọkọ mi máa kí n weekend. <laughs> ó dá o ìyá ọlọ́jà ẹ pẹ̀lẹ́ o ẹ yájà o pẹ̀lẹ́. dáadáa la wà mà ẹ̀yin kọ́ mà ẹ̀ mọ́mì ẹ má bínú pé àìtí ìráyè wa wò yín ṣe ti gbọ́ tí bàbá yìí bá ti dé màá bá discuss ẹ̀ sọ àsọjọ́ tá a máa wá. ẹ kò sí problem Uh-huh. But before then, call me, pick my call sometimes, or you send me a text message. Ṣùgbọ́n call me? God bless you. Yes, ma'am. Ẹ kò sí wàhálà èmi náà tún máa pè yín. No, kò sí nǹkan kan, everything wa okay. Ẹ trust ọmọ tẹ̀mí. Ẹ̀yin náà mọ̀ pé mi ò ṣe ní wàhálà. All right, ma'am. Okay, bye, mommy. Bye. Ah, ọlọ ẹ pé tẹ́lí bí ó ti bá mi dìlífà àrùn mi. ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba méjì nílẹ̀kùn. wáì tẹ́ ń bẹ́ mi báyìí ẹ̀yin náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín gan tẹ́ bá ti wá ṣe mama will be passport photograph kó dà náà ṣé ẹ̀yin ẹ̀ rí pé difference wà ní nǹkan tí ò bá ti yé yín ẹ mú lọ sí orí machine kẹ́ scan ẹ̀ ṣó ti yé yín all right ẹ máa lọ lítà kẹwàá padà wọ àwọn kinní yẹn. ẹ kẹsàn án láti bọ ẹ má bìrọ mo wá polo product mi fún yín ni ma. ta ló jẹ́ kẹ́ wọlé. Ah, mo máa ń kọjá ń bíbá dáadáa even though mo máa ń shop lọ́dọ̀ yín ma. oh okay ara àwọn customers wa. yes ma. all right come have your seat. thank you ma. you can have your seat. thank you ma. so. so what do you have for us. Yeah, this um this is my product WT Glow ó wà òkè gan fún all skin care ó wà òkè gan fún all skin so ọkùnrin lè lò obìnrin lè lò so let me bring it this okay sorry. ẹ take um, time yìí ẹ má rush. ah no problem ma ẹ ṣe ma so eléyìí this mild ọkùnrin lè lò obìnrin lè lò ó wà òkè gan ṣé wàá rí eléyìí. Hmm white and more ìyẹn fún anybody tí tó bá fẹ́ tó bá fẹ́ pupa like ó fẹ́ ah! <laughs> yes so tó bá fẹ́ pupa bí tó bá fẹ́ mọ́ like ẹ̀yin náà ṣáà òrùn bẹ́ẹ̀ náà ṣe rí so tí a bá tún fẹ́ add more skin beauty you can use it so it's very very good oh, so yes so ẹ ṣe mà. Um, so ẹ jẹ́ láti sọ pé anybody ló lè lélẹ̀. ẹ eh, kò sí anybody tí ò lè lò ọkùnrin máa lo obìnrin máa lo even though èèyàn dúdú lè lò èèyàn pupa lè lò so. Hmm, òun ẹ̀ fà yẹn. ẹ ṣe rí so. <laughs> thank you ma ṣe herbal product ṣá làwọn kìíní ṣá herbal product ni ah, ah. Hmm. kì í ṣe àwọn nǹkan tó máa hot no at all kò ṣe nǹkan tó máa hot àwọn kì í ṣe nǹkan tó máa hot ẹ̀yin gan lè lò kò sí èèyàn tó lè lò ṣá ẹ lè lò fọmọ gan sef. <laughs> ẹnu yín dùn <laughs> oh my love hi darling. How are you? I'm okay, sure. Kí ló dé àkírẹ́wú lọ́sàn? Ọ̀pẹ eh, yìí I'm full of surprises. Mo <laughs> ní kí n wá wíyàn kan next day tó wà bẹ́ẹ̀. Oh, I see. Wọ́n á ní pé fẹ́ kọ́ kí ẹ náà sí not a bad idea. Yeah. um, madam. Yes, ma'am. This is my husband. Wow. Marketer kan ni wọ́n ṣàpolówó skincare kan fún mi, wọ́n ní WT Glow. Wọ́n One load that gumu dẹ̀wò. Okay, I'm gonna give it a try. It's good, you give it a try. Mm, mi ò mind o because skincare lẹ́ ń ṣe. Ọkọ mi dẹ̀rẹ̀ aloe vera company lọ ti she. ṣiṣẹ́. Wow. Ó that be pay man lo aloe vera no àwọn nǹkan tẹ máa ń lò Yes, yes, gbọ́dọ̀ wà fi ṣe lónìí. So good. You can do business together. Ah, well, ìyẹn tó bá yọ owó o. Ẹ̀yin máa fẹ́ like owó. Unlike owó. Wọ́n ti like owó. Well, a lè ṣe business since lẹ́yìn pé ìyàwó mi ti endorse ẹ̀yìn so sí wàhálà. I don't mind uh, sir. Kí tó lọ, màá fún yín ní card. Okay so, sir. From there, just pick it up. Wow, thank you so much sir. I really appreciate it. love. Ẹ ọmọkùnrin, jẹ́ kí mi kọ́ get a drink. Okay. While you finish your business. Hey, eh, let me just round up. All right, my love. All right, um, so, okay this looks very good actually. yes. Um, but kẹ́ fún mi ten of this máa okay. try láti fi sí shelf adé máa kẹ́ ẹ̀sẹ̀ fáwọn èèyàn. no problem i can just give you this one sef to go just go and test it. Ooh. ẹ jókòó ẹ kì í ṣe ṣé ẹ really was stressed up lẹ́nu. ah not at all sir. Eh ẹ ṣe sir mo really appreciate sir in fact bí mo ṣe dé ọ́fíìsì nílé náà workers náà attend sí mi dáadáa wọ́n bá mi load àwọn ọjà mi may Allah bless you sir. amen amen kò tọ́pẹ́ ṣe ti gbọ́. yes eh? sir in fact eh, bí mo ṣe dé um, production manager yìí wọ́n sọ fún mi pé ti sọ fún àwọn tẹ́lẹ̀ so mo wà surprise <laughs> wọ́n tẹ̀ disturb me at all ah. so wọ́n ti kó àwọn ọjà yẹn fún mi wọ́n ní kí wọ́n máa sanwó ẹ̀ every week sí account company sir wà òkè bẹ́ẹ̀ náà mo ti sọ fún tẹ́lẹ̀ pé ń bọ̀ aláìpẹ́ ah, náà ó pè mí ó gbé lọ iṣẹ́ ìwà mọ̀ ni torí ó dà pẹ́fẹ́ pé láàárọ̀ ẹ̀. ẹ wẹ má bínú sa ìmọ̀tá ẹ lọ gbọ́wọ́ lọ́wọ́ àwọn kọ́sítọ́mà mi ni. Ah, madam ẹ jọ̀ọ́ ẹ ẹ má disappoint wa. Ah, I won't sir ẹ trust me. yeah ẹ jọ̀ọ́ because organization wa yìí ẹ benefit a whole lot. Mm ẹjọ má disappoint wa. no sir sir sir i sir thank you very much sir may allah bless you ẹ ṣé gan sir ẹ jẹ́ kí n Amalo. wá máa lọ. yes sir èmi náà jáde bóyá kí n gbé iná ní kájọ máa lọ hmm? àbí iṣẹ́ gbé mọ́tò wà ní. ẹ máa rí náà mo gbé mọ́tò because àti drive yẹn ó máa ń ro mí lójú hmm. àwọn taxi fight wà mí lóòdọ̀jà yẹn so hmm, máa lọ tẹ́tí tẹ̀lé wọn jẹ́ kó máa lọ ìmọ̀ agbẹ́yìn lọ́nà from there you can find your way. Yeah? okay sir ẹ jẹ́ ẹ̀kan fún mi níbi few minutes inside the round of continuation. no problem sir. nínú gbogbo tó ti dá méjì nílẹ̀kùn bí ó ṣe sínú àṣìṣọ́dé ìlẹ̀kẹ̀ má má já sílẹ̀ ìlẹ̀kẹ̀ má má já sóde. Thank you don't finish you now. Bẹ́ẹ̀ ṣe ní sọ̀rọ̀ lórí àṣà. Jọ kí ló ṣe é? Orí bàbá yẹn ṣe fẹ́ lójú kí ló tó dá lọ? Tí mo rí gbogbo bó ṣe ń fún mi lẹ́yìn ojú yẹn bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Ayé mi, kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Orí bàbá yẹn ṣe ga látòkè bó ìga sísàlẹ̀ ni bọ́bọ́ yẹn fine jù. ó kún in kò sí nǹkan tó fẹ́ fi bọ́bọ́ yẹn ṣe ó kún máa ń fún mi lọ́jà láwìn ni ó kún máa ń as in customer mi ni now ó dẹ̀ tún jẹ́ ọkọ̀ customer mi again So kún máa ń fún mi ní ọjà lọ́fíìsì ẹ̀ ni tó kí ni mo fẹ́ fi ṣe kò sí nǹkan tó fi ṣe now. abẹ́rẹ́ ayé èèyàn fún ẹ lọ́jà láwìn ó fún ẹ lówó ó yẹ kó ti mọ̀ pé oníbàárà ń bó lè bọ̀ nìyẹn ah. ó ti fi sáà ìgbésùnmọ̀ ẹ nìyẹn ó grab copy ẹ ni. wait wọ́n mo sọ fẹ́ pé yóò fún mi kó tẹ yé mi jọ kí mo fẹ́ fi ṣe kí mo fẹ́ fi bẹ̀rẹ̀ mi ṣe náà kí mo fẹ́ fi ṣe. Ah, ọkọ máa gbọ́rọ̀ ọ̀dẹ́ tó sọ ọkọ kọ́sítọ́mà ẹ̀ ta ló ní kọ́sítọ́mà wèrè ah, okay kò lè jẹ́ṣẹ̀ ẹ kò sí wàhálà ó mọ̀ pé mi láì fa ẹ̀bọ̀ ẹ̀ tèmi má lọ jẹ́ṣẹ̀ lẹ́yìn ah, èmi tí mo kúkú ti fojú sáìzì ẹ̀. lọ jẹ o ṣe lọ bẹ́ẹ̀ mọ̀ ṣé mo sọ fẹ́ pé mo láìkẹ́ ni mo láìkẹ́ náà bẹ́ẹ̀ torí pé kò jẹ́ ọkọ̀ kọ́sítọ́mà mi mo ara máa tèmi náà mi ò dẹ̀ mú mo ṣe fẹ́ sọ mi ì fẹ́ wà lá. o lè ní ẹ kí mo sọ pé o láìkẹ́ ni. Ah, ah! èmi kò ti fojú ṣáìdì ẹ̀ká tó kúrò lórí láì náà. Ah, àwọn ọgọ́mọ̀ kan tó dáa láì ṣe pò sí inú ayé tí o ní mọ̀ bó ti rẹ̀ jẹ́ ká wọlé lọ tá bá ti wá wọlé wàá gbé e súnmọ́ bọ́tọ́ bá ti ní òun fẹ́ jẹ́ṣẹ́ má gbà fún o but ó pretend ni hmm. ṣó ti yẹ. àti tọ́wá àti tọ́wá lẹ́ẹ̀kọ́ fún <laughs> ah, ah, ah, Hello? I got it. I'm sure. kò tọ́pẹ́ ẹ̀ olúwa ló lọ́pẹ́. Oh yeah, ó wà níbà yìí. Oh, okay. Hello, sir. Kò tọ́pẹ́ sir. I'm Àmì I'm àmì. What's the problem, sir? All right, sir. Oh, really? Oh, what a cut. Oh, really? That's fast. it's good to be good. Yes, baby, it is. Mm -hmm. Oh, so, so pray for us. You said what? I said pray for. Don't come close, oh. You are close there. Hmm. Don't go away. <laughs> We are pray for us. Hmm? I'm coming. In Jesus' name. Hmm. Half a ring. Ah. Hmm. Hey. Ibẹ̀ yẹn dáa. Mori. Hmm. mo ṣe smile mo rí <laughs> ibẹ̀ yẹn make sense. ayé mi ah! ọ̀rẹ́ mi owó ìbá mi ṣe é tán. Ah! Hmm. bó ìtura sílẹ̀ fún mi. bó ṣe ń gbé fún mi báyìí lèmi náà ṣe hàn bó ṣe ń ṣe báyìí lèmi náà pakúrò mo pakúrò mo pakúrò. ayé mi o. Ah! <laughs> as in ọ̀rẹ́ mi yìí mi gbogbo nǹkan tí mo miss látọjọ́ yìí. Hmm. Ah, ah, ó pẹ́ ló pẹ́. ó pẹ́ ló pẹ́ tànìyàn tó ti ń gbé súnmọ́ rẹ dì òun ló pẹ́ ló pẹ́ yìí. yọ ta ló máa ríru bọ̀bọ̀ yẹn bóyá e ga tó látòkè tí sàlẹ̀ tó máa ní kò ní mo ti bí yẹn ṣe. Ah. irọ́ nìyẹn o. ṣé orí bó ṣe rí yẹn ó bọ̀bọ̀ ìfẹ́ jẹ́ kọ́kọ́ ló ti jẹ́. mo kú o ah! ọ̀rẹ́ mi ah! wo o tẹ mọ gbọdọ bẹbẹ sọ fún anytime tó bá ti ń rìn sí ẹ ah, wọn máa lọ bá a máa fẹ ní service tó dáa ṣó ti yẹ ẹ káwọn ètò mi àti ẹtẹm tún máa ń ra ní weekend mi tẹ̀lé wait láti ti lọ sọ́dọ̀ ẹ̀ ní weekend yẹn. ọ̀rẹ́ mi èmi gan-an máa ń gbéyà kí mi náà bó ti ẹ̀ ń ṣe ẹ̀kan kí mi náà pàṣẹ lèmi náà bẹ̀ kí n jẹ́ bẹ̀ kí mi náà ti try. <coughs> bẹ́ẹ̀ sùn kí ló ṣẹlẹ̀ ah kí ló ṣẹlẹ̀ ewu ni kò jẹ́ inú kí ni mi ò láìkí ẹ̀ i don't like am kí ló ṣe ẹ̀ náà. kíkún ah, máa kẹ́ lára. ó máa ká mi lára kí ló ti jù ó dùn jù ah, ó ká mi lára. àwọn ti gbà ẹ́ pàlájà ni ẹ́ ò jẹ́ káwa náà káwa náà ti try tiwa. Eh, alájà ló máa láìkí mi kò ṣe é <laughs> ọ̀rẹ́ mi mo láìkí <laughs> ẹ̀ baby. Hmm? ṣé o gbàgbé ọ̀dọ̀ mọ́mí tá ń lọ sátidé yìí. sátidé ṣé sátidé lè. ṣé bí wọ́n lọ wo schedule ẹ̀ tó dẹ̀ sọ pé last saturday of the month and and next saturday ni last saturday of the month. Hey. Ah. Mm. jọ mo mo mo fi ọlọ́run bẹ̀ mo fi ọlọ́run bẹ̀ lábẹ́ ọmọ adá lọ ni o ní sátidé ni ọ̀gá mi sọ fún èmi àti production manager ká lọ sí tv station pé ká bá wọn ṣe mítìnì pé ló tó fẹ́ bá wa ṣe jọ bóyá kò dá lọ máa fún ẹ lóòótọ́ máa fún mọ́mí o. Damilare ìwọ náà mọ̀ pé mọ́mí wa òkè ọ̀nà àwọn àti wípé owó kọ́ ni gbogbo nǹkan oru tí ìwọ náà bá fẹ́ lọ kí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ó dáa kémi àti ẹjọ́ lọ ni tèmi náà bá fẹ́ lọ sọ́dọ̀ àwọn tèmi ó yẹ kémi àti ẹjọ́ lọ ni ah, ó dáa náà nǹkan tó tọ́ ló tọ́ náà. Ah, ah ewé dẹ̀ níyọ̀ gbogbo ni wọ́n ti kànú bíbélì pé báyìí ló ṣe máa ṣe kò mí náà there's nothing there. it's not about nǹkan tó kọ sínú bible it's about nǹkan tó tọ́ yeah ó dáa kéèyàn tẹ̀lé nǹkan tó wà ní bible but then káwa náà tẹ̀lé humanity like morals nǹkan tó normal nǹkan tó tọ́ ó yẹ ká jọ lọ ni tàbá jọ lọ ń sìn tó bá wá ń béèrè ọ̀rọ̀ ń pa ẹ̀ báwo ni mo ṣe fẹ́ máa sọ. So? àti wípé tó yẹ pé mi àti ẹjọ lọ ni n ò ní lè béèrè ń pa ẹ because <laughs> kò ní sí room fún yẹn. mi trust ìyàwó tí mo ní ọba béèrè question ọba máa béèrè question kò ṣáàlì lọ yẹ̀yẹ́ mi bẹ. Hmm? Oh. don't bot me. don't bot me, babe. Ah, mo go ṣe nǹkan tó pọ̀ jù now just go alone. Another time I set the time tẹ́mi àti ẹjọ́ máa lọ ṣùgbọ́n bébí jọ jọ jọjọ kì í jẹ ebi ń pa àbí wà kí wà jẹun kí wà jẹun wọn kò láìka ẹran ẹrẹnu ẹ ẹ jẹ tó bẹ jẹ. ojú tí mi ò ti tóbi ju mi fẹ́ lan báyìí. lágbára la lágbára. I don't want for a more okay. okay fine um, so tó bá ti di ọ̀la tí bá ti dé ọ̀fẹ́ ló tó máa fún mọ́mí ṣùgbọ́n. No problem. All I love you. Mm, love you too. <laughs> ilẹ̀kùn ilẹ̀kùn méjì gbéra nílẹ̀kùn méjì nílẹ̀kùn bí o ṣe sí. dominari ẹ̀rù bà mí o ṣé gbogbo kọ́tà ń ṣe yìí tíyàwó ẹ̀ bá lọ mọ̀ mo fẹ́ wàhálà o. má bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀rù ló ń bà ẹ́ ṣé mo jẹ́ gẹ̀dọ̀ ọmọdé ìyàwó mi tó ń sọ òun ṣèyàn tó máa ń ṣọkùnrin ṣòro tèmi bá jáde tí wàá lọ síbi iṣẹ́ òun náà lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ó tán ó tún dalẹ̀ alẹ́ tó bá dé la máa kíra wa pé ẹ káàbọ̀ kí ló ń ṣe ẹ̀nà àwọn ọ̀dẹ́yìn ṣe bí pé. ṣùgbọ́n kò sẹ́yìn bọ̀ tó máa béèrè pé bo ni wọ́n lọ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn kó wọnú ilé ẹ̀ kán sọ fẹ́ẹ́ pẹ́ káàbọ̀ kó dẹ̀ ní ẹkú lé jọ torí ọlọ́run mi ò fẹ́ problem fara mi. mi ò fẹ́ problem fara mi ọkọ ẹ tó ń sọ̀rọ̀ tó ń sìn pé kí ni bàbá wa kọ̀ wá rọ̀ pọ̀ pa fún wọn ni o sọ fún pé fẹ́ lọ gbowó lọ́wọ́ àwọn customers ó máa bìlíìfì. Hmm. ògbólógbò nírọ́ òun kọ́ mi nírọ́ nìyẹn o hmm. anyway èmi ò lè máa rìnrìn alẹ́ o tí six bá ti mú un lọ sílé mi because màá lọ dáná fọ́kọ mi àbí torí kò sẹ́ni bọ̀ tó máa bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́wọ́ tí wọ́n bá délé wọn kò máa sọ fún wọn pé ẹkú ilé wa dẹ̀ ní ẹ̀ka bọ̀. Hmm, ta ni. ìyàwó mi ni. ẹ pí kọ́lẹ̀ náà. pí kíkọ́ ọ̀gbọ́n mo bó fẹ́ máa bèrè fẹ́ máa mọ́nítọ̀ mi náà àwọn àbẹ̀ ìgbẹ́ gbogbo wa lòdì and all that kind of rubbish lórí òkú kọ̀ nípa ti sẹ́gbẹ̀ẹ́ kan jẹ́ rẹ̀. Oni, Chewa. Oh, ẹ ti délé. Okay. Èmi náà ní pẹ́ẹ́dé, mo sáré lọ gbé ọjà fún kọ́sítọ́mà ni. Yes, very soon marry me. Alright then. Love you. Bye. Ọ̀pẹ ló ń love you. Mo sọ but ó fẹ́ lọ no more mi, ẹni ò mọ̀rọ̀ pa. Ah! Ògbóná! Àbí ògbóná! Wọ́n lù mí ní tí ẹ máa lọ. Lọ́yẹ̀ ní sùn. Mo fẹ́ lọ. Ṣé kíákíá bẹ́ẹ̀ ni? Bàbá bẹ̀rẹ̀. jẹ́ ká ṣòwò kan. owó dá mi mi ò lè ṣe anything because nǹkan tó promise mi o ti fi promise ẹ o. nǹkan tí mo promise mi ti fi filẹ̀ mo ń left and right everything mo lè fi ọ̀hún make o. ok fine gbogbo promise tí mo promise ẹ ìtí mo ti ṣe ìtí mi ò ti ṣe àti tí mo á tún ṣe gbogbo ẹ̀ ni máa ṣe papọ̀. ẹ ṣe náà tó bá tà ṣe máa lọ ṣe owó dámilẹ̀ mi ti fi máa ah, lọ lé àwọn ẹ̀rí dámilẹ̀ jẹ́ kí n máa lọ lé. ó láti kọ́ kí sí wọ́rí bẹ́ẹ̀dì náà. Dámiláì ní sùúrù náà, wá ṣe máa ríra létí. Nígbà wo? Má wọrí a máa ríra ní wíkẹ̀ndì náà. Alright, máa calling. rẹ̀. Tó máa lọ bẹ́yẹn ṣá. Bọ́lá kẹjọ pa mí náà. Ah, you are such a funny lady. I'm such a funny lady. Ṣé mo jẹ Paul? Kí ló ń fẹ́ lẹ́yìn? Tí gan fẹ́ ju tẹ́lẹ̀ ń pọ̀ lọ. Because ìjọ Saturday tí wọ́n ń sọ yẹn, mo mọ̀ ń pa ẹ̀. Ṣorí Saturday yẹn gangan, ọkọ mi ò sí ní mainland, kò sí anywhere close to ibi tó ti was on the island for a meeting. In fact, ó yẹ kémi àti ẹ̀jọ́ lọ rí mọ́mísí lọ́jọ́ Saturday yẹn ni. So bó ṣe rí ọkọ mi tó lórí yẹn, irọ́ ni má worry. just say another thing ọ̀rẹ́ mi àlọ́ ọ̀gọ̀ọ̀sẹ̀ ah! so o ṣì wà ní sẹ́ńtúrì pé o máa gbé ọkùnrin sórí gbogbo ètò ṣe tẹ́lẹ̀ mo rò pé o ti stop. fọlákẹ́ tèkì easy now stop it ọ̀rọ̀ kọ́ mi ló ń sọ báyìí why you why you being rude no now tí bá dẹ̀ sọ̀rọ̀ ń sí ẹ máa ní pé à kò mọ̀rọ̀ sọ kò mọ̀rọ̀ sọ ẹ́ ṣé kí wọ́n á máa rò pé torí ìwòsílé ọkọ ń sin o fẹ́ sọ wá bákan náà why tó ń wé ni kúnra now ó wrong now mo sọ fún ẹ pé mo mọ ibi tí ọkọ mi wà níjọ́ Saturday ah, ó dẹ̀ ń insist mi ò like ẹ̀. ó ti yé mi ọ̀rọ̀ yẹn pọ̀ ṣùgbọ́n ó ti yé mi ọjọ́ kan ọjọ́ kan ojú ẹ̀ máa là wàá rí nǹkan tí mò ń sọ pé òótọ́ ni a máa mojú aṣebi nínú àwọn méjèèjì a máa mọ ẹni tó fẹ́ kí ọkọ gbélé ọkọ àbẹ tí ò fẹ́ kí ọkọ gbélé ọkọ you know I wish you well mo dẹ̀ lè rí nǹkan báyìí kí n má sọ fún. can we just keep quiet okay o rọkọ mi àbí anywhere tó bá ti rọkọ mi that is my marriage my husband my own problem whatever it is I accept it <laughs> thank you. no problem uh. bọ ọjọ́ tó bá ṣẹlẹ̀ mo ò ní ṣe bí pé mo mọ̀ bọ́ mi ò tẹ̀lé ṣe torí pé mo mọ̀ pé mo lọ́ọ̀fẹ́ ṣáṣe mi lálẹ́ ó tún máa dúró mú nǹkan. wàá mú nǹkan òsìkò tó kọ́ mi. bí mi ṣe ní sọ fún bí bọ́lá máa wù mo ti mú yín lẹ́nu mo mú yín ni. Oh, okay. I thank you. Oh, baby. Ah. Oh, baby. <laughs> First surprise. Ẹ ká sọ̀rọ̀. Ẹ ká sọ̀rọ̀. First surprise wà táwọn surprises ẹ̀ bóyá ká kó ní piano tó wà <laughs> kò sí problem um, kí ni kí n ọ̀fà yìí. ìyẹn kọ́ la bá wà fi yẹn lẹ̀ sórí ọ̀rọ̀ ta ti ń sọ látijọ́ ẹ̀ tó ò believe mi lé lórí pé ọkọ ẹ o àti igẹ́ ọkọ wọn jọ máa ń parade kiri wọn jọ máa ń romance kiri ojú títì. ẹni tó níbi tí ọkọ ẹ máa ń gbé girlfriend ẹ lọ ti ṣeun lélẹ̀. torí ẹ̀ mo dídì lọ́wọ́ wa Ipe sẹ́ẹ̀ ó gbọ́dọ̀ testify sọ̀rọ̀ tó wà nílẹ̀ kó o lè believe. ẹ wo sista ṣe rí gbogbo ọ̀rọ̀ tí Fọlákẹ́ sọ báyìí tòótọ́ ni kò sí ọkọ̀ kan bẹ̀ ìjọ tí mo rí ọkọ yín tó wá sí sàlóò mi pẹ̀lú gẹ̀yẹn tó bá sọ fún mi pé married man ni wọ́n màá gbá iná létí wọ́n ṣe i love you mm, mm, mm. wọ́n eh the love was massive mo ní ẹ́ ó wá ní ọkọ ọ̀rẹ́ òun ni mo ní ẹ́ mo láti débi ìbàyí kí n wá sọ fún yín ẹ wo tẹ́ ẹ̀ bá súnmọ́ ọkọ yín pẹ́tí pẹ́tí pẹ́tí kẹ́ ṣe bọ́ńbà tí bọ́ńbà o wọ́n á gbọ́kọ mọ́ yín lọ́wọ́ o. wo kí lè believe mo capture òun lélẹ̀. Hmm. wo dáadáa o kò ń ṣẹlẹ̀ ní ọkọ ẹ̀ yẹn. Hmm. amurat lélẹ́yìn náà. ṣé o mọ̀ ni. dáadáa amurat so amurat ló ń bá mi du ọkọ mi. thank you Customer, mi ni in fact èmi gangan ni mo introduce ẹ̀ Hey, ayé máa le o wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìdájọ́ ọwọ́ ni kò sí kan tó fẹ́ sọ fún mi gẹ́ẹ̀ yẹn kò lè lọ scot free never ah ah èèyàn máa máa gbé ọkọ ọ̀rẹ́ mi káàkiri ó máa flaunt àwọn káàkiri màá dẹ̀ máa wò má. ọjọ́ ẹ̀ báyìí ṣe ló dàbí kí n wọlé kílẹ̀ lanu gbé mi báyìí kó ah. báwo ni ṣé wọ́n ti supply àwọn new bread. bẹ́ẹ̀ni ma. ó dẹ̀ make sure pé ká gbogbo àwọn diapers yẹn kẹ́ tó gún wọn sí. bẹ́ẹ̀ni ma. ìyá bẹ. kí ló máa ń ṣe ẹnu gbogbo yìí ìṣòro ìwò òde ṣe ló mà. àìrọ wọn náà ń jẹnẹra ni ẹ ṣàmọ. èmi ni nǹkan tá à ń jẹ́ ń sè nìyẹn. àkóso wàhálà mo ti ṣe gbogbo ẹ. ẹ kẹrẹ ju àárẹ òun ni òun ni. ẹ mami èmi èmi ọmọ ìyá aláwa ń sìn mí ìmọ̀fọ̀ orí ṣẹ́ni tẹ́ bá ti kà tí ò bá ti yé yín ẹ pè mí mo ti wá màá bá yín clear ẹ ṣáà mọ̀. kò sí wàhálà i will take you for your word. kò sí wàhálà màá mi. yes ma. o ga kí ló dé tó ń garun. irọ́ rọ̀rọ̀ àmì ah, ò garun ò garun èyí ń jẹ́ garun. tí bá ba bẹ́ẹ̀ máa tún ṣe transfer fún ọmọ wa náà. Ah, màá mi kò sí wàhálà eléyìí sọmọ bọ ẹ jẹ́ kí n bọ́ ẹ jẹ́ n bọ́ sínú ayé kí n bọ́ gbòòrò ẹ ṣàmù. kí ni. Ah, ẹ dámọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. níbo. ẹ gun shooter ẹ jẹ́ kí n rí ilẹ̀. ṣáìlè ẹ pẹ̀lẹ́ ń tiyàn ẹ pẹ̀lẹ́ kò sí wàhálà. Thanks for the ride, baby. You're welcome, darling. So, ó tún dìgbà wo báyìí? Mm, next week, because we're far farm committee. Next week, you're not bad. Came now for Amoya will be not no you Mm, ìwọ ló mọ̀. Ṣé my baby to promise me, o. Yeah, bẹ́ẹ̀ ti rí. like owó. Checking like it. Yeah, ẹ̀. Má transfer sí ẹ jàre kó tó débi tó lọ sin wá rí. Thank you. Thank All you right, so much. Alright. right. Mm. All right, and you too. Good. All right. Bye. Thank you. kúlẹ̀ o. bébì níbo ló lọ tó tiẹ̀ dágbére tiẹ̀ wọ́n pé kó dágbére fún mi. <laughs> ibo nìwọ náà lọ. báwo nìyẹn dé kó máa fi question down question simple question ni mo béèrè níbo ló ti ń bọ̀. o fẹ́ gbọ́ àṣírí ẹ̀ ti tú. àṣírí mi ti tú àṣírí wo ló ń bọ̀. Oh. wọ́n sọ fún mi mi ò gbàgbọ́ ni àfìgbà tí mo fojú ara mi rí <laughs> dá mi láre kí ló wà láàrin wa ti Amira. Amira Amira jọ ta ló ń jẹ́ Amira. Hmm. interesting ṣòro pé mò ń ṣeré ni kí ló wà láàrin wa ti Amira. oh ọ̀rẹ́ ti yé mi ọ̀rẹ́ ó ti yé mi ẹ̀yin obìnrin tẹ bá ti fẹ́ cause trouble tẹ ti ń wá wàhálà ẹ̀ ń ṣòro mọ̀ but I don't have time for all this I feel like come just go inside please. You think I'm joking? Ìbọn! Ìbọn ló ti rí ìbọn ti gbé gbégbé. Àbí Bọ́lá ìbọn ló ti rí ìbọn. Kí ló wà láàrin wọn, Samira? You know what? Turn around. Three sixty turn around now dọ̀nù ẹ ó ti kàn mí ó ti kàn mí ó ti kàn mí. kí ló wà láàrin wa Samira. màá jẹ́wọ́ màá jẹ́wọ́ jòjì màá jẹ́wọ́ sẹ̀ màá jẹ́wọ́ màá jẹ́wọ́ jọjọ màá jẹ́wọ́. o fẹ́ jẹ́wọ́ àbóni jẹ́wọ́. màá jẹ́wọ́ màá jẹ́wọ́ èmi àti àti Amira anjira wa jẹ jọ èṣù ni èṣù ni èṣù ni mo mo fẹ́ ṣèbọ èṣù ni jọ mo bẹ́ẹ̀ torí ọ. ẹ ń jíra yín fẹ́ àbí. pààtì yẹn gangan ni mo hate oh èṣù ló gbé yín lọ sọ́tẹ̀ẹ̀ ah. èṣù ló bá yín gba rúùmù ah. èṣù ló wọlé ah. èṣù ló jẹ́ kí wọ́n máa yáta tó sọ oríṣiríṣi èṣù ló mẹ́sàn-án yé bébí I want to come. ó gbọ́ yẹn náà. Ọlọ́run torí Ọlọ́run torí mo bẹ ní ìwọ ti yá àti bàbá ẹ mo fi bẹ ẹ jọ torí Ọlọ́run. dániláre I got no choice than to pull the trigger. jọ̀ọ́ máyì I beg you please máyì. Yeah, lọ bébì báwo ni? Èmi náà wà okay. Ṣọtí délé? Oh, okay, that's fine. Um, Ṣọpẹ́ náà ti délé. Ṣorí, mo dẹ̀ sọ fún ẹ, mo ní kó má rush, kó má kánjú. Wọ́n lo etí délé yẹn. Ah, ṣíà, ó wà lára ẹ̀. <laughs> ẹ kúlé o. káàbọ̀ bébè níbo ló wá lọ tó dágbére. Um, ọlátẹ́jú ló wá sóhun ni mo lọ drop. ó ló dé máa wò èmi náà dẹ̀ṣẹ̀ wọlé ni mo ní kí sáré receive call mi kí n dẹ̀bi ẹ̀ e, mo ló dé e. I see ta ló wá ń bá sọ̀rọ̀. ṣé lórí fóònù. lórí Twitter ta ló ń bá sọ̀rọ̀ jọ. oh èmi àtàwọn boys ní ìjàre àjọ jáde ni so mo ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ bí wọ́n ti délé. ó oh, ló wá ń béèrè pé ṣọ́pù ẹ ti dé. tí wọ́n bèèrè pé ṣọ́pù ẹ ti dé. Oh, <laughs> eh, níbo ẹ̀kan mà ni ọkọ̀ ẹ̀ṣẹ̀ dé láti abroad mo ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ ọkọ̀ ẹ ti dé. Ah, <laughs> ṣó tún mọ níbo ọ̀rẹ́ ẹ ni. ṣé mo tún mọ níbo ọ̀rẹ́ mi. mo mọ̀ ọ́n ah, mo mọ̀ ọ́n náà mo sọ fún ẹgbẹ́ ẹ̀ pé ó bímọ tí mo lọ sí nímìnà ẹ̀ ṣó ti gbàgbé ni lọ sílé mi nà. nígbà tí ẹgbẹ́ ẹsẹ̀ ẹgbẹ́ kan wo bébì èmi àmì ibi tó ń pa mí yóò ní pàtó kí ló wà létí mo lè jẹ. ọkọ mi èyí gbọ́dọ̀ máa ṣe irú iṣẹ́ tó ń ṣe lẹ́jọ́ mẹ́ta ìkébí máa pa ah. ó ti hàn lójú ẹ̀ ah, ojú ẹ̀ ti jọ o ìbílẹ̀ ìpọ́jú mi ti jò mi ò tẹ̀lé máa ṣe oríṣẹ́ ìgbójú ẹ̀ máa jò ṣùgbọ́n àwọn iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ agbára ẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n èmi ń pa mí gan. èmi wá fíò pé o ní ìdògùn ẹ̀jẹ̀ àtọ̀gùn oorun gan pàápàá kó lè sùn kó lè regain lost energy. ọ̀tọ̀ ló sọ orí yẹn sọ tí bá ti rí bíi milk hmm. ó máa tún tètè jẹ́ kí n gain strength mi padà yìí lọ. I know. Ṣé o bá mi get ẹ? I ah, ah, get everything fún ẹ. Bójú ẹ ṣe ṣòyí me like it. Ah, mi yeah, ṣe gan. Ṣé o tiẹ̀ kó bá bá mi get oúnjẹ mi pa mí létà mo lè máa mú to àtògùn ẹ̀jẹ̀ àtògùn àtẹ̀bìtì. <laughs> All right, no problem. <laughs> That was close. That was so close. Hmm? mi ò rántí pé mo address ọ̀dọ̀ mi so ó yà mí lẹ́nu bó ṣe get bí báyìí. Hmm. well ohun tó sọ fún mi ni pé ìwọ ló fún mi àjẹ. bí mò ń ṣe ń kọjá lọ sọ́dọ̀ àwọn kọ́sítọ́mù àwọn kan wọn àgbà kọ́sítọ́mù àwọn kan náà ń gbé bí báyìí kún un yá kí ẹ. àmì baby ṣó mọ̀ wípé lady yẹn ẹni mímọ̀ mi ni. Mm-hmm. tó bá rántí lady tí mò ń date ní school gbà yẹn tálájí ò fẹ́ gbà kí n fẹ́. Oh, oh, oh. Abímbọ́lá yẹn. oh yes. tó máa ń sọ̀rọ̀ ẹ̀ fún mi yẹn. yeah Abímbọ́lá nìyẹn iṣẹ́ òṣèré pé ilé ayé yìí ó kéré gan-an àwọn èèyàn báyìí òmìnira kò síbi tá a lè ṣọ̀rẹ́ kò síbi tá a ti lè pàdé i'm telling you ká ṣáà máa ṣe dára. ká máa ṣe dáadáa. Ah, ká máa ṣe really. aláì aláì aláì aláì aláì kò dé máa wò ṣọ́ra bí bọ́lá tó ń wẹ̀ ọmọ dáadáa ni eh. bẹ́ẹ̀ ni wo um, whatever àtẹ̀bájọ́ ń ṣe pọ̀ just put your trust in her you will never regret mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà. Mm oníkóde á máa wo o mm. before kí máa lọ ta cream fún wọn mo ti mọ ṣọ́ọ̀bù wọn tẹ́lẹ̀ o. Mm. yes. ṣeré Abímbọ́lá èèyàn gidi ni tó bá lè máa bá ṣe business ó wà okay ah. very very okay ó dẹ̀ wà trustworthy. yes one nice one nice one nice. mo guarantee ẹ̀ fún ẹ I assure you. ilẹ̀kùn méjì péré nílẹ̀kùn. ó ní kò ń ṣe bẹ́ẹ̀ ṣe vò ó ara mi ò gbé ara mi ò gbá mi nípa ọwọ́ fún yín ókè ókè ẹ tiẹ̀ máa gbọ́ bóyá ìṣẹ̀lẹ̀ lélẹ̀. so nǹkan tó máa ń ṣe lélẹ̀ yìí wo dáadáa o kò ń ṣẹlẹ̀ ní ọkọ ìyẹn. amirat hmm. lélẹ́yìn náà. ṣé o mọ̀ ni. dáadáa amirat so amirat ló ń bá mi du ọkọ mi kọ́sítọ́mà mi ni in fact èmi gangan ni mo introduce ẹ sọkọ mi. ayé máa le o. ayé mi o adúrún tó tó yẹn ló lọ fi hàn. mi ni nínú mọ̀ kó máa rí báyìí ẹ mọ̀ bẹ́ẹ̀ mi ṣe rí mo snap picture mo kàn send ẹ̀ sí i meanwhile òun gan lọ síbẹ̀ ó lọ verify fún rẹ̀ ó tún ṣe fídíò bẹ́ẹ̀ ni mi ò mọ̀ kó máa dá wàhálà alẹ́ báyìí mo kọ̀ wípé ah, àwa mi ò gbà ọ kí n rí nǹkan burúkú lẹ̀ ọ kí n má sọ fún bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo nǹkan téèyàn bá rí lèèyàn máa ń sọ kì í dẹ̀ ṣe gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí ilé ọkọ ọ̀rẹ́ èèyàn nìyẹn máa ń fi hàn ọ̀rẹ́ èèyàn àìjẹ́ ìwà pọ̀ ba nǹkan jẹ́ ọmọ yẹn sì tí ò bá jẹ́ kó lẹ́mìí ni tó bá lọ ní stroke àbúbọ́ọ̀lù lè tó kú bí ni tó ṣe náà bí ni pọ̀ lọ fún ní information sórí tó bá di next time eléyìí mo pardon ẹ̀ bọ̀ tó bá di next time téèyàn bá tó bá rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó mọ̀ mí ilé yìí ò ń ṣe ilé àjèjì fún ọ ń wọ bí dáadáa á dẹ̀ wọlé wa pé mọ́mì báyìí báyìí báyìí ni mo rí o kọ̀ǹsánì ọ̀rẹ́ mi o ẹ jọ o ẹ mọ bẹ ṣe máa sọ fún wọn ṣé bẹ́ẹ̀ ni á dẹ̀ pọ̀ wọ́n máa ní mo lálàá wọn nígbà tí mò ń ṣe prayer àbí gbà tí mò ń ṣe live vg ni mo rí ó ti tán. ẹ má bínú yes. ìwé mímọ́ náà tún sọ ó ní kí ohun àtijọ́ kó di ohun àtijọ́. ní tó ń gbé wá síwájú mi yìí mi ló kàn tẹ. ó yí ọmọ tó ń sọkún ó jẹ́ ìyá ẹ̀ tó ń rẹ̀ lẹ́kàn hmm. èmi ni mo mọ nǹkan tí mo rí jẹ́ kí n mọ̀ sí ẹ̀yìn tó rẹ̀ àmọ́ nǹkan jẹ́ kí n máa fi ìbọn burúkú rẹ̀ mi. èmi náà mọ ipò kì í ṣọmọ burúkú. good àmọ́ eléyìí tó fẹ́ ṣe ó kù díẹ̀ káàtó Abimbola you are a married woman listen mi ò mọ ohun tó kọ ṣe fún I mean kí ni tó ṣe gan pàtó tó fi decide wípé ọdún tí ṣé kò ṣe dáadáa kò ṣe déédéé pẹ̀lú ẹni rẹ. kò ṣe déédéé. Donne-moi le chevalier. Gbogbo nǹkan tó yẹ kí ọkọ mi fi wúlò nílé ló ti pín síta. Èmi náà wá fẹ́ fi abẹ́rẹ́ gan-an kó lè mọ bó ṣe ń rí. Abímbọ́lá, àkúrà ń sọ, ó ní mọ́nà àmì lẹ́sọ̀ léyà. فلنفسي ومن عاد فعلي وما ربك بالسلام العبيد ó ní kò sí ẹnikẹ́ni tó wà lórí ilẹ̀ ayé tó máa gbin àlùbọ́sà tó máa sọ wípé òun fẹ́ fi kẹ́fọ̀ọ́ impossible là. gbogbo tá a bá wù níwà àbí tá a bá ṣe níṣe dèdè ẹ̀ lẹ́sàn tọ́lọ́ máa ṣe fún wa. fọkọ ẹlẹ́jọ́ máa ṣe gbogbo nǹkan tó ń ṣe àárẹ̀sán ẹ̀ ìwọ mọ̀ wá gbégbá yẹn má ṣe nítorí wípé torí olóò fẹ́ gbẹ̀san. Basit, hmm? I have made up my mind. Yeah. And don't forget there is this saying to so we do unto others according to your expectations from them. Ìwọ ni kò rò nǹkan tí mo bá sọ. Èmi àti òkè ń ṣàjòjì ara wa. Ó mọ̀ mí dáadáa. My mind is made up. magunguna. Hello. Hey now. Oh, ah, le understand. Ẹ̀hẹ́n, o ò lè understand bóyá ń ṣe mí. Ló ṣe ń ṣe èèyàn ló ń ṣe ìwọ náà, bébí. Ah, wo tí bá lè dọ̀fẹ́ dọ́dọ̀ ẹ báyìí, báyìí báyìí máa I just feel like being with you. Àlójú ló pẹ́ sí. A máa ríra lọ́la Okay, ọ̀la ni Saturday, right? Yeah. 2 p.m. Yes. All right. Eh, okay, báwo la ṣe máa pàdé lọ́la? Ní ọ̀la school hotel lókè ọ. All right. Ah, ó tẹ̀ wá okay because ṣé o mọ̀ pé mi like àwọn hotel tó máa àwọn cheap cheap hotel yẹn tó yẹ pé máa sùn sínú ẹ̀ gbogbo ìdun máa jẹ yín everything gbogbo bẹ́ṣítì wọn máa dẹ̀tí mi ì láìkẹ̀ so òtẹ́ yẹn wà òkè. <laughs> Baby, I can't wait. Ah. I miss you too. You know I do. Mo ti miss ẹ And I can't wait to see you. <sighs> So client ẹ ti sọ di two pm lọ́la. Ah, ìyàwó ẹ̀ ti wọ́n bẹ̀rẹ̀. wà client ṣe máa ṣe just ọ̀nà bọ́rọ̀ ṣe yàn lè máa ṣeré náà ẹ̀rọ máa ṣe náà ni pm lọ́la bí àìkú sí all right i ma sorry later all take care bye. all right. baby. yes. ṣé ti almost. okay. ti <sighs> kọ́lọ̀ má jẹ́ kọ́ ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀ kó pa mí. ah wàhálà ọ̀gá mi pọ̀ gan o àfi bí ń pè mí kan mo ba iṣẹ́ ni òun ló ti ní kéèyàn pè mí sí kó sọ pé a ní meeting by two but then ọ̀rọ̀ iṣẹ́ kí la fẹ́ ṣe. iṣẹ́ mm-hmm. Dámiláre iṣẹ́ ni àbí. <laughs> iṣẹ́ náà bí tó. tó bá ń tàn rẹ̀ má tàn mí náà. kí ló mean. kó máa rú pè lọ́kùn anyway ṣó máa dúró jẹun àbó ṣe fẹ́ lọ fẹ́ jáde lẹ́yìn náà. Abímbọ́lá. látàná tá a ti ríra. I was so so tired. Ó rẹ̀ mí gan débi pé mi ò lè lọ ṣọ́ọ̀bù ara lé mi. <laughs> Eh. Okay, um, kí ni plan ẹ lọ́la? Are you free? Ṣọ́la gangan náà ló fẹ́ kó jẹ́ ni. Anytime. it's your call so anytime tó be free no. kò wala shaji ṣáájú shaji ń wá ṣọ́jà ń ta dáadáa lágbára ọlọ́run ẹ túbọ̀ máa tata jèrè alùbáríkà lọ Muhammad sallallahu alaihi wasallam. <laughs> kò sí problem just send me a message àwọn ah, bá ṣe máa ń right. All right, Yeah. <laughs> Take care of yourself. Yeah, bye. Sweet dreams. Bye. <laughs> Bye-bye. <sighs> Jọ, ta ni èèyàn tó ń bá sọ̀rọ̀? Ah, ìkan nínú àwọn clients mi. Ìkan nínú àwọn clients ẹ̀ ló ń bá sọ̀rọ̀. Ló hmm. sọ fún pé ó fẹ́ rí lọ́la. Ló ń béèrè free time. Come on. You have the guts. Really? Why? Why are you raising your voice? Oh, ìgbà tí wọn náà máa ń bá wọn client ẹ sọ̀rọ̀ mi kí n béèrè ìgbà tẹ fẹ́ rírà àbí ìgbà tẹ fẹ́ bára yín I just allow you. And you raise voice. Yeah. Right? So o ti ní audacity láti bá mi Soro, báyìí. Oh. Eh? lójú mi ló ń bọ́kùnrin Soro. Okay, fine. I don't believe you mi ò believe ẹ rárá mú fòdà wa mo fẹ́ wọ̀nyẹn tó ń bá sọ̀rọ̀. ọbẹ̀ ìjọ òfò ni ṣé mo bẹ́ẹ̀ ṣe orú eré yẹn rí ṣé mo béèrè fóònù ẹ rí mi ò béèrè rí náà so why tó ṣe máa béèrè tọ̀dọ̀ mi ah, I wan go turn business and all that <laughs> I can't. are you joking? no I'm not. ṣé ṣé o jọ pé mo ń bá ẹ ṣeré. mi ò bẹ̀ ṣeré ọ̀rọ̀ mi ló fọ́ ni. wọ́n play ah wọ́n play o ti ṣàgbéyàbí ìwọ ọmọ kìrìsìtẹ́nì o ti ń rìnrìn kùnrin o ti ń ṣàgbèrè. kí sobia tó dégbò olúganbi làkọ́ ké sí. Baby, yeah. Ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi Abímbọ́lá. Abimbola. Yeah. Abimbola. Mm-hmm. No. Kí ló wà láàrin wàtà Abimbola? Kí ló fẹ́ rí ẹ fún? Kí ló mí pé kí ló wà láàrin wàtà Abimbola? Ẹ nà ó. Ó kàn fẹ́ rí mi o, nothing. Ó kàn fẹ́ Yeah. ẹ. Fún For what? Kí ló Baby. No, kí ló wà láàrin wa down, kò sọ nǹkan tó kàn ní pé kí n jọ kí n try láti ràn and I'm not even sure if I'll be available tomorrow to see her. Oh kó má ṣe wípé ìwọ àti Abímbọ́lá ẹ ti ríra yín lẹ́yìn o. <laughs> Amira. Is it funny? And you think I can do that? Ah, ọkùnrin ni ẹ kò sọ́kọ̀ tọkùnrin ò lè ṣe o. Mm. Ah, kò trọ́ mo wà. I can't do such come back. Wọ́n àti Abímbọ́lá. So, mm. for real fẹ́ lọ rí lọ́la nìyẹn. Amira. No o lè lọ rí no o lè lọ rí Abímbọ́lá kí ló fẹ́ rí fún kí ló fẹ́ rí Abímbọ́lá fún. mo ti gbọ́ mo ní ah, lọ rí. no kò fọ́ọ̀nì o lè lọ rí Abímbọ́lá kí ló kò tó fẹ́ rí Abímbọ́lá fún kí ló wà láàrin wa tàbí ẹ̀ẹ́n eh, junction yẹn ah, èmi ti gbé gbogbo bẹ̀ yẹn rí mo mọ ṣáìdì bẹ̀ yẹn eh, ẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sìn all right. Ah, kí ló ṣẹlẹ̀ o ò lọ síbi tó o lọ mọ́ ni. ibo ni mo sọ fún yín pé mò ń lọ. Ah, ah. ṣebí ìwọ náà ló sọ fún mi pé wọ́n ní kò wá sọ́fíìsì yín lé ni. tí iná bá ń jó ẹni tó ń jó ọmọ ẹni tí ẹni ni ọmọ akọ́kọ́ gbọ̀dànù sókè mi jáde kí wọ́n kẹ́sì òsì ẹ méjì kò jáde náà àbí sórí ìwọ àti èmi àjọ máa wà nínú ilé ni kò sí any of us tó máa jáde. ló wá mú serious kò kú báyìí apani ní ẹ̀ tí ò kì í fẹ́ jẹ́ kán mú dà kọjá lórí òun kò sí problem ah, ah, gbogbo tó bá ti gbé wá ló wà òkè fèmí tó bá ti láàjáde so be it so ìwọ náà jáde nìyẹn. ó pè mí bẹ́ẹ̀ yẹn ó pè mí kájọ wà nulẹ̀ kájọ máa wo tv mo fẹ́ jẹ́ nípa. Ah. gbé kọ́ọ̀lẹ̀ ṣe báwọn ló ń pè ẹ̀yìn gbégbégbé. báwo ni fóònù mi ṣe kan ẹ̀wọ́ tó ní kí n gbé kọ́ mi kí ló kọ́ ẹ pẹ̀lú fóònù mi fi fóònù mi lẹ́nà ṣáájú ọ̀rọ̀ á ní. ó jẹ́ gbé kó sọ fún wọn pé plans ti change bóyá ti débẹ̀ tó ń dúró díẹ̀ ó ṣàmọ̀. sórí àjọ wà lé ní kò sí any of us tó máa jáde ti gbọ́. anyway movie wo ló wà lórí Netflix ọ̀sán. mo náà lè change ọ̀nà tán ká máa. Ah, ah. Ah, oríṣiríṣi èwo lẹ ń wò yìí. ó wọ heels ó wọ. dẹ̀ gbé fóònù ẹ̀ gbé fóònù ẹ̀ náà oníbùrọ̀mọ̀ yìí <sighs> olú <sighs> lè gbé fóònù ẹ̀ sí báyìí <sighs> kó má tẹ̀ jẹ́ pé ó ti ń dúró dè mí lọ́la school hotel tí mo bá dẹ̀ jáde basit náà fẹ́ jáde mo dẹ̀ wà very sure pé Abímbọ́lá ló fẹ́ lọ rí no máa pa fún mi ni máa pa fún mi ah máa pa fún mi lẹ́nu kò sẹ́ni tó máa jáde nínú mi àti àtèmi àti básítì inú ilé yìí la máa wà. For real? Yes, for real. Àwọn méjèèjì ti fẹ́ràn orí nígbà tó wà ní school. Ṣé ìyàwó sọ fún ẹ ni? No no first time ti ma gbọ́ lélẹ́yìí virgin in mo bá yàwó mi kó tó yẹ tí mo anything pa past ẹnìyẹn. but now àwọn méjèèjì ti ń fẹ́ra wọn in fact ìyàwó ẹ̀ pé ọkọ mi ní alẹ́ friday We can't ríra on ní saturday. that is the reason why tí ò ṣe ní ní ọjọ́ saturday because mo love me. lọ́mọ ìgbókò sẹ́yìn to my jáde láàrin àti. ìyàwó mi bí ọkọ ẹ̀. ọkọ ẹnìyàwó mi máa bá sọ̀rọ̀ lálálẹ́ ẹ̀yin obìnrin ẹ̀ lọ́rùn o ah, ah. ẹ ṣe ìwà ìbàjẹ́ ṣe kún ọwọ́ yín báyìí ẹ odidi ìyàwó lé. Abímbọ́lá ṣé lóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí Dáre sọ lóòótọ́ ló ṣe. mọ́mí ẹ bá mi bèrè lọ́wọ́ Dámiláre bóyá ó ká ọkùnrin lórí mi ṣó dìgbà tí máa ká ọkùnrin mọ́ ẹ lórí mi. àbí màá la ojú mi lẹ̀ ìwọ àti ex boyfriend ẹ máa máa jẹ́ sára mọ́ mi lára ni. ó yà ẹ́ lẹ́nu o mọ̀ pé mo mọ̀ pé ẹ ti fẹ́ ayé nígbà tẹ wá school o mọ̀ pé mo mọ̀. ta ló ń sọ. mọ́mì ṣebí bá síìtì ló ń sọ bá síìtì ló ń sọ Basiti báwo Basiti ìgbà tán wà kéékèèké tán lọ school ni ó fẹ́ school but ayé kéékèèké nìyẹn. mọ́mí ayé kéékèèké lẹ̀ wọ́n sì máa pèrè àwọn ńlá lálẹ́ ọmọ yóò ní ìgá fún mi náà kò tiẹ̀ bẹ̀rù mi rárá wọ́n á jọ máa sọ̀rọ̀ every time. ẹ pẹ̀lẹ́ a ṣèbàjẹ́ kó ara ṣọ́rọ́ pé mi ò mọ̀ ni ìwọ àtàwọn tó ń sọ sítórì fún ẹ aṣọ́rí yín máa tó tú ìwọ alágbèrè ọkùnrin játijàti bẹ́ẹ̀ ni alágbèrè ni ẹ yes. wọ gangan lálágbèrè oh. and i won't take that nonsense from you. àà Dámiláre Abímbọ́lá mo wà lórí ìjókòó ẹ fún mi ní regard at all ṣé mo ti kéré jù ni should have accord my respect to me. ẹ bá mi sọ fún Abímbọ́lá ó mú fóònù ẹ̀ jáde kó jẹ́ ká wò tó bá ṣọ̀ fún ẹ mú fóònù ẹ̀ jáde kó jẹ́ ká wò. tó bá ṣọ̀ fún wọn náà kí wọn náà mú fóònù ẹ̀ jáde wáyé tó ṣe jẹ́ fóònù tèmi ìwọ náà mú fóònù ẹ̀ náà. èmi torí mo ti sọ pé kò mú fóònù ẹ̀ ìwọ náà sọ fún mi pé mi náà mú fóònù jáde. bẹ́ẹ̀ni kò sọ fún ẹ nìyẹn wọn kò sọ fún ẹ náà wọn sọ fún ẹ wàá gbé fóònù ẹ jáde. ìwọ tó ṣọ́ọ̀fù ṣe bóyá kó ti fún mi ní báyìí. ìkà ló máa rojọ́ òbò kì í ṣe ìkà ló máa dà ṣé you understand máa fẹ́ kó ṣe sùúrù Abímbọ́lá ṣẹ́ràn ṣẹ́ràn ó máa ń lẹ́ni tó máa ń confide in Abímbọ́lá wàá bá mi ní ilé ní àárọ̀ ọ̀la by ten o'clock èmi àti any discussion ṣó ti gbọ́ meanwhile Dámiláre ọlọ́run mo fi bẹ̀ ẹ́ ah. má bínú ṣó ti gbọ́ take it easy sórí um, Christians don't misbehave Christians ni wá Christians ni gbogbo wa ó ẹ lè máa jà kẹ́ máa pariwo léra yín lórí sórí ọ̀rọ̀ àlàyé ni you agree to disagree but it's not shouting and making a hell of noise on top of your i mean your voice and ṣé tí mi bá sí bíbá ilé nǹkan sìn ẹ máa mórí ara yín ẹ fọ ẹ dẹ̀ pera yín lónígbàgbọ́ onígbàgbé ló ń ṣe bẹ́ẹ̀. no mọ́mí àgbèrè bọ́ mọ́mí ọ̀rọ̀ àgbèrè là ń sọ yìí èmi kò sí fún ìfẹ́ tèkẹ́ kò lè máa bá àgbà sí sọ̀rọ̀ every time mọ́mí. Damilare I reject it in Jesus name. no don't go back to àgbèrè please. kí ló wá ń bá àgbà sí sọ̀rọ̀ èyí fún every time tó bá ṣàgbèrè mọ́mí. sórí èṣù onílé o ẹ má jẹ́ ká tún di èṣù wò ṣọ́rọ̀ mi yẹn yín tó máa expect wọn lé lọ́la. gbọ́tẹ̀ gbogbo nǹkan báyìí lọ bò ní nítorí owó kan ah, ah, mo mọ báàsì tọmọ mi dáadáa mo mọ ọ sórí ibi tó bá ti sọ fún ọ kó dàárọ̀ kò ń padà kí wọn ká lẹ́ńbẹ̀ mọ́ tó bá tiẹ̀ máa wá fẹ́ yàwó lé ẹ kì í ṣe bí tàbí bọ́lá tó ti sọ pé àwọn òfin ra wọn mọ́ ah, fọkànbalẹ̀ kò ṣẹlẹ̀. aláàjì ẹ má má gbẹ̀rí basit jẹ ojú tẹ̀ fi wọn basit lámìnà máa kọ ó máa ní ohun tájà mi rí tó fi ń gbò tí wọn bá fẹ́ ra wọn kò máa ní máa pọkàn mi láàrin òru kò ní sọ pé dandan dandan káwọn ríra wọn láàárọ̀ ọ̀la. báwo ni wo ṣe kọ́kọ́ gbéra wọn láàárọ̀. ẹ ṣe wà lájì ṣé bí ẹgbẹ́ mi ni bá sì ti sùn sí bí mo ṣe fẹ́ pìkọ́ yẹn báyìí ni bá sì ti lọ fún yẹn gbà mọ́ mi lọ́wọ́ tó tí Abíbọ́lá sọ fún pé dandan dandan káwọn ríra wọn láàárọ̀ ọ̀la láàárín òru. bẹ́ẹ̀ ni sà. kí ló lọ́nà tó fi wà wọ́n. kò yé mi o máa wọ̀. ẹ ṣe sọ ó so basit ni ọkọ lè yes ma'am. Oh, mi eh, ẹ kò do me i do you ni god no go best. àṣàdó àṣàmì òun ló wà ní church. Ah, ah. kò tó sọ ọ̀rọ̀ da dá mi ni mo máa dá èmi ti jẹ́ kó yé bá sit pay Abíbọ́lá tó mọ̀ tẹ́lẹ̀ òun kọ́ leléyìí o mo ti di àfọ́kù ìgò mo dẹ̀ dúró tìkanra tìkanra ni ṣé wàá rí tí àmìrán ò bá ṣọ́ra ẹ̀ á bá rẹ̀ níbi tí ò fẹ́. so ìgbà tó wá sọ yẹn fún basit kí ló wá sọ. kí ló fẹ́ sọ <laughs> tí ò bá gbà lẹ́rọ á gbà líle èmi tí mo ti fọ́jú mi ò kọ́ kí n fàwọ̀ wo <laughs> wọn á gbà. báwo bínú mi ṣe ń dùn lẹ́tà <laughs> bá ṣe máa ṣe gangan nìyẹn. Ah ah ah babe ṣe wà dáadáa ṣe rí nǹkan tẹ fẹ́ ṣá. Ah, that's good. Ẹ mo Ọ̀rẹ́ mi, bá eh? ṣe sọ yẹn gangan ni kò ṣe wà. Má lọ change ẹ má lọ change ẹ o. ti ẹ̀ mọ̀. All right, ẹ ṣe gan bye. Fọlákẹ́ ò ti ẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe rárá. Bébí, ṣùgbọ́n lálẹ́ màá gbá ẹ̀ pa ni. Èmi kò máa gbọ́n ẹ̀wọ̀n. Ah, ṣé lóòótọ́? ó dà máa gbọ́ ẹ. èmi kò máa gbọ́ ẹ. o ṣù ọ̀fun. yes na. ìyá jẹ túkà sàsílẹ̀. ó sókè. Yeah. wọ́n ní ẹ má ṣe é ẹlẹ́ṣẹ̀ ìdí tó ṣe rẹ̀ lọ́jọ́ sí ìyẹn ò lẹ́ṣẹ̀ wọ́n ní ẹ má ṣe é ẹlẹ́ṣẹ̀ egungun tó ṣe rẹ̀ lọ́jọ́ sí nǹkan. àárín ọ̀dà lásán ti bá lójú ẹ̀. wọ́n ní ẹ má ṣe é ẹlẹ́ṣẹ̀ àrò tó ṣerú ọ̀lọ́jọ́ sí kan. ìyẹ́wò ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. wọ́n ní ẹ má ṣe é ẹlẹ́ṣẹ̀ ìmú tó ṣerú ọ̀lọ́jọ́ sí kan. ìyẹ́pá lórí. wọ́n ní ẹ má ṣe é ẹlẹ́ṣẹ̀ àkàlàmàgbò tó ṣerú ọ̀lọ́jọ́ sí kan. ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn. wọ́n ní ẹ má ṣù sóko. ẹlẹ́ṣù sóko. wọ́n ní ẹ má tọ̀ sáàlà. ẹlẹ́tọ̀ sáàlà. wọ́n ní ẹ má fi kó dẹ̀nù bí. ẹlẹ́fì kó dẹ̀nù bí ti wá ṣeun tẹ́nìkan ṣe rí o. ó di dandan kó ti yóò ní tẹ́nìkan òrírí. Lọ́la Ah! ah! yes rẹ́rà tí mo lá nìyẹn o bí mo ṣe tají bá ẹ̀rù bá mi gan-an tí mo lè sùn mọ́ Dámiláre abájẹ níyàwó ẹ. náà náà ìyàwó mi ò ṣàjẹ́ ah. ẹ̀rọ oṣooṣù ọkọ ẹ̀ basit òwò kò gbá àwọn ìgbésẹ̀ kan ṣá ẹ ṣoṣo ọ. Oh. no basit no basit ò lè ṣerú nǹkan báyẹn Basit ní bẹ̀rẹ̀ ọlọ́run gan kò lè ṣerú nǹkan báyìí. ok Basit ò lè ṣerú nǹkan báyìí ìyàwó mi ò ṣàjẹ so irú aláwò làwa láì because I am scared àyà mi já wáyé tó yẹn pọ̀fọ̀ lé wa lórí tó kàn I am scared àyà mi já. àyà tèmi náà jẹ ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí náà láàárọ̀ làbá yẹn rí bet Dámiláre ejò lọ́wọ́ nú ejò lọ́wọ́ nú. ẹ Abímbọ́lá ìwọ náà time tó ń pè mí yẹn ó ti late jù you can't be calling me nírú time yẹn má gbàgbé pé married man lèmi know. yeah but lè fẹ́ kí àwọn my máa anyway that's okay mo ti wà níbi tó ní kí n ti i'm there and i'm waiting for you me. ò ní time púpọ̀ so you need to be fast please. All right. oh um, nice one What a basit àbí Don't buy your own mi lọ sí gbéyàwó mi lọ sí club ẹ̀ ń pàdé lóòótọ́ ń pàdé kiri wọ́n ní bàásì tàbí so ojú báyìí lọ ẹ́ ọ̀sán àṣẹ mi ó dọ̀nà má wọlé ìjẹ́ máa bu ẹ́sìn òbẹ́rẹ́ ni àbí kí ló ṣẹlẹ̀ òbẹ́rẹ́ mo bá ẹ ṣe àbí òbẹ́rẹ́ mo bá ẹ ṣe. bàásì ṣó fẹ́ gbọ́ ó yẹ kó mú ìwé ẹ̀kọ́ kọ orí ẹ̀ ìwọ ọkùnrin alágbèrè oníṣìnà jàkújàkú yìí ẹ ó sọ kó sí ọ̀kan láàrin wàtàbí bọ́lá kó sí ọ̀kan láàrin lọ́pọ̀ ẹ̀ṣẹ̀ kò lé ẹ káàkiri níwọ̀n ọkùnrin alágbèrè oníṣìnà yìí ó lọ jókòó ti obìnrin olóbìnrin lára kùtùkùtù tàṣì ọ̀ọ́lọ́jú tì ọ̀ọ́lọ́jú tì àgbàyà yẹn oníṣìnà yẹn oníranù yẹn mo máa kúrò ní ẹ mo máa wọ ọkọ̀ lọ́síwájú kí wọn náà wáyà ọ̀tẹ̀ abíbọ́lá yẹn lọ́fẹ̀ẹ́ and leave your house today. Please calm down. calm down. Kí ló ṣe báyìí náà? Okay, wọ́n gbẹ. Wọ́n gbẹ alágbèrèkùn sọ́tẹ́nu ẹ. àmìrà tí gbogbo mi bá tẹ̀ bí ìlú tí gbogbo ayé ò bá bí ìlú ṣé wọn náà tún bí ìlú rẹ mi ò ní anything ṣe pẹ̀lú Abímbọ́lá èmi àti ò ní kankan àṣe kankan papọ̀ I am not doing anything kò sí kankan láàrin wa kò sí kókó láì máa fún mi. mo fi títí alukur'an mo fi ṣe ẹ̀rí kò sí kókó. Ah! o tún parọ́ kò sí ọkọ láàrin wa tàbí bọ́lá kò sí ọkọ láàrin lọ́kọ̀ ìfẹ́ mo lé ẹ kò lè sọ ọkọ láàrin i'm looking for house leave me on i'm going for good i'm going for good alágbèrè alágbèrè yẹn oníṣìná ni àgbáyà ni ẹ àgbáyà ni ọmọ mùsùlùmí kò ṣe ṣìná alágbèrè ọkùnrin oníṣìná oníṣìná ni ẹ i'm leaving for good àwọn apá tó ṣe ṣìná tó ṣàgbé. amira amira you see we can settle this we can amira.

Ah, báwo lè lára wọn. àwọn ọmọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí ti ń gẹ bẹta but she's gonna be okay ah. ó máa wà okay my She damn ṣé dámilárè debt ti wá òòṣà. ah no àtọ̀sán àná lọkọ ọmọ yìí ti gbé wá sí ìwà yìí bó dẹ̀ ṣe gbé wá kò padà wá bóyá ayé ló wà o bóyá ọ̀run ló wà kò mọ̀ even gan wọ ọmọ yìí láti gba nọ́mbà láàárọ̀ yìí tá a <sighs> ogun èṣù lélẹ́yìí ọwọ́ ọlọ́run bá mi bí ogun èṣù yìí wò lórí ọmọ mi o kò padà wá. mọ́mí mi ò rí ogun èṣù kankan bẹ́ẹ̀ o because ọmọ yín rókò kúnlẹ̀ kó tó gbìn ẹ̀pà sí i ń ṣe pé bóyá ọmọkùnrin náà ti fẹ́ yàwó rí àbí ìyàwó gan ti fọ́kọ rí kò sẹ́ni tó fẹ́yàn kankan wọ́n jìjọ ríra wọn báyìí tó ń jìjọ fẹ́ra wọn ni. but mọ́mí nǹkan tí màá sọ fún yín ni pé ṣẹlọ́kọ ọmọ yín yẹn mi ò rò pé ó nífẹ̀ẹ́ ọmọ yín. Ah because kò sí bọ́kọ àti ìyàwó ṣèjọ́ máa wà tó ni máa ní misunderstanding bóyá wàá ní kọ́kọ́ kó ṣíwọ́ sókè kó máa nà ìyàwó ẹ̀ so advice mi máa sọ fún yín tẹ́bà sọ pé ẹnu mírùn ẹ̀ ẹ jẹ́ kí ẹ jẹ́ kó ní kálukú máa lọ́n lọ ẹ̀ kálàáfíà lè jọba gẹ́gẹ́ bí nǹkan tèmi rò ó bẹ́ẹ̀ ni kálàáfíà lè jọba because gbà lónìí gbà lọ́la tójú náà bá fọ́ bàbá ẹ̀ ló máa wò so gẹ́gẹ́ bí advice mi máa fún ènìyàn mọ́ mi ṣé bàbá mi ló dúpẹ́. ẹ ṣe gan-an mi ṣe. that's very good so kí lọmọ mi ṣe fún ẹgbẹ́ kó ṣe máa lù tó yẹn. bọ́ọ̀mì ẹ̀ bèrè lọ́wọ́ ọmọ yìí kan tó ṣe. ṣé bóun nílé aṣọ fún ìnáwó ó lè sọ̀rọ̀. lù lẹ́nu kó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. ìwọ gangan la máa gbèrò. dániláre ṣé ìwọ fẹ́ àmìlà àbó fẹ́ àmìlà. are you crazy or something. Ah. sórí ẹ pé èmi Amira. don't just give it to me. mo mọ̀ jẹ́ wọ́n sọ fún mi. <laughs> mi ò gbàgbọ́ until ìgbà tí mo fi ojú ara mi rí i had to even record you torí mo mọ owó èèyàn tó jẹ́ pé o lè deny pick your phone and i'm gonna send it to you. send it to him. wo ẹ̀sìn ara ẹ̀ wo fóònù ẹ̀. send it. wo fóònù ẹ̀ o ti wọlé send ẹ̀ mo ti send ẹ̀ send bring it up. mo rada mo rada lọ láàrin. kìnìún mọ̀mí ṣe ń gbọ́ nǹkan tí ọmọ mi sọ. olúwadé ẹlẹ́bi. sọ̀rọ̀ sókè náà o ò lè pariwo mọ́ goat. no no no má reduce volume yẹn o oh. increase ẹ ṣe báwọn soundtrack ẹ nìyẹn bó ṣe máa ń dún nìyẹn mm. increase ẹ ìwọ fẹ́ yàwó níyàwó ojú gbà mí ti fún ìwọ ẹlẹ́dàá mi á dà fún Iwo, irun tó gbé mi jáde rí òun ló ṣe fún ìyàwó níyàwó yẹn Iwo, fi ìyàwó tiẹ̀ lẹ̀ òun ló ń fẹ́ ìyàwó níyàwó ah! ojú tèmi fún ẹ dámiláre wàá jẹ ìyá ẹ wàá jẹ ìyá ẹ. ó dùn mí o tí ò bá jẹ́ pé christianity ni tí mo dẹ̀ mọ̀ pé màmá ẹ̀ wà ń kwaya ó wà ní good women uh, association ní church èmi ajẹ́kọ̀ọ́mọ mi fẹ́ ranù ṣó ti tọ́. abọ́ ìfojú alágbèrè yìí ìbọn ìfojú alágbèrè yìí èmi ò ṣòyàn bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn ìwà burúkú tó wù sí mi ó fẹ́ kí n ṣẹ̀sí ọlọ́run kí n ṣẹ̀sí humanity kí n ṣẹ̀sí marriage wa ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ basit lọ́jọ́ náà. basit calm down. you don't tell me to calm down Abímbọ́lá don't tell me to calm down at all listen i told you mo sọ fún ẹ nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ pẹpẹpẹ láti bẹ̀rẹ̀ bébí tó máa jásí kò ní make sense at all now look at it ìyàwó mi ti kó jáde kúrò nílé nǹkan tí mo fẹ́ ọ̀pọ̀ just go and help me to beg her kó dẹ̀ padà sínú ilé please that is what i want. Hmm, ìyàwó mi náà. <laughs> basi hmm? ṣe fẹ́ gbọ́ ìyàwó ẹ̀ gangan ni àlè tó ń dalé mi rí látijọ́ òun gangan ni àlè tí ọkọ mi ń fẹ́. please please Bimbola please don't even go there mọmọ tí mo ṣe wo wo wo wo wo wo wo lọ bá mi bá ìyàwó mi jẹ́ ká jọ lọ bá mi fi Al-Qur'an kó bá mi fi ìfẹ́ kọ́rọ̀ ìtọ́nà i don't want to lose my wife. ọ̀rọ̀ àmú ti gbọ́ mi ò ní mi ò bẹ̀rẹ̀ ìyàwó ẹ̀ but wo video, yìí náà kọ́kọ́ wo video. yìí take take a look at it àǹtí hmm. orí ọjà jà ọjà níta ló ń jà lẹ́yìn kùdí ọ̀hún gbogbo nǹkan báyìí ni mo ti mọ̀ tipẹ́ mi ò dẹ̀ fẹ́ sọ because I never wanted to hurt you but you wouldn't listen. ṣètìrì. ṣètìrì. ṣètìrì. Oh! Oh! Basit! Basit! Ah! Ṣé o tán? Kí ni? Kí ló dé shishi. lọ́wọ́ bí eṣinṣin? Àmọ́ kò sí ẹjọ́ lọ́wọ́ ẹ̀. Tí ò bá kí n insist to kí n fẹ́ Christian, kí ni mo fẹ́ wá dọ́dọ̀ òun ẹ̀ràn jati. játijàti? I wasted five years of my life pẹ̀lú ẹ̀. Kò sí dùnú, kò sọ̀mọ̀, kò sí kọ̀kọ̀. fi ọ̀bẹ ẹ̀yọ́ fi ń jẹ mí Even if it's going to cost me not to get married ever again, I choose to be alone, mommy. O ti ẹ e lè wà alone. Ọlọ́run ti ẹni e What? Don't touch me! Don't touch me. Tó bá fọwọ́ kan tí bá yọ bàtà máa fi dá orí ẹ̀. Tó bá yẹ pé pàtí mo wà nú ayé mi, máa yọjú ẹ lẹ̀. Kí ló kí ló ń sọ? Fọ́pọ̀ ìbàdàn ọmọ mi, wà fọ́kàn tí wàá bímọ. Tí màá tó sọ mú gọ̀. Arìn dìbò. Mo ń kí ni. You are very stupid. Ló wọ́n dẹ̀ mí náà sọ bẹ́ẹ̀ kọ́mọ mi wà ní okùn ṣàgànná wà bí láti five years àgbọmọjó kata david amari tẹ́lẹ̀ bíà àṣokàn ló ń useless ara ẹ̀ ń ta ni wà sùkúù ṣe wọ́n ní kí n máa bí ilé bẹ́ẹ̀ mọ́ mi she will leave this house and everything that i give you in this house i'm moving it out of this house bẹ́ẹ̀ wẹ́n sọ fún ẹ ó bàjẹ́ gan wo bí ọlọ́run ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi tí ọlọ́run bá gbà lọ́wọ́ mi ni màá káwọn bọ́ ẹ̀sán wọn máa gbé ẹ̀jú táwọn abẹ́ ìwé ẹ̀sán mi bẹ́ẹ̀ ni wọ́n bẹ sójú òògùn yẹ́ẹ̀sì ọlọ́run ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi ọ̀ṣọ́rí ìwọ ẹlẹ́dàá ọmọ mi báyìí ajẹni àná no wonder mo sọ bẹ́ẹ̀ ọmọ òun ṣàgùn odidi five years gbogbo ohun tó yẹ kó wúlò ìgboro ló wà very useless boy. nítorí bẹ́ẹ̀ wọ́n mi mo nítorí bẹ́ẹ̀ mo ní. ẹ lọ ṣe fídíò sí world pé kó máa bẹ́ẹ̀ bẹ̀. mi ò ṣe mọ́ mo sọ fún kọ́díkálùkù máa lọ nílùú ẹ̀ mi ò ṣe mọ́ dẹ̀ ni mo ti sọ fún yẹn. kí ló ń ṣe dákẹ́ inú ẹ tó fẹ́ gbójú gbogbo àtàwà ń bí ni. àbí kí ló ń bẹ ìjà gan-an alájà ẹ ṣeun ẹ jẹ́ kí a ṣe alihamudulilayi nígbà. ṣe rí wọ́n ní kí ogún tó kóbi kan ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó yé ṣe pé ká sọ ká ó ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún mi ó mú fún ó dáa kí n pe àmìrá náà kó náà wá sọ tẹnu ẹ torí tí èèyàn bá gbẹ́jọ́ ẹnìkan tó bá dáa àgbà òṣìkà ni wọ́n ń pè àmìrá ìbéèrè méjì péré ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ìbéèrè ẹlẹ́ẹ̀kínní ta ni Dámiláre. Dámiláre ṣé ẹ ṣé bí ọkọ ẹni tó máa ṣe ṣìná ni ọkọ ẹni tó máa ṣe ṣìná ló jẹ́ Dámiláre. kí ló wà láàrin ẹ̀yin méjèèjì kò sí ọ̀rọ̀ kan láàrin mi àti ẹ̀. <sighs> amira bí nǹkan bá wà jẹ́wọ́ à ń ṣe náà à ń bẹ̀ òun gbọ́ jẹ́wọ́ tó bá sì wà á dẹ́ ẹ lójú kí n wọ inú ilé kí n gbálùkùrá lè wà kí n gbé fún ẹ kó búra ká gbàgbé ẹ. aláàjì kí la gbé kí la jù tẹ́lẹ̀ fẹ́ wọlé lọ gbálùkùrá ní jáde ẹ jọ ṣé torí kọ́tẹ́ fi kò wá sílé nìyẹn tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ẹ jẹ́ ká máa lọ lé ok ọ̀rẹ́ ọ̀dà ẹ má bínú ẹ má bínú kọ́rọ̀ lè ní ọdún náà ni mo tún ṣe gbégbá rẹ̀ kódà pásítì ìwọ náà sọ fún mi. Hmm. ẹ ṣe lójú kan ẹ pè fún mi. ajá mo dúpẹ́ lọ́wọ́ yìí náà ẹ kú ìdìde. ẹ wò ó kò sí nǹkan kan láàrin mi àti Abímbọ́lá o hmm. Abímbọ́lá lò mí láti fi dá àárín ìyàwó mi àti dá mi láre rò ni nítorí ìfẹ́ tó wà láàrin wọn ó dẹ̀ lọ́kọ̀ mú un ṣe déédéé lé ìyàwó tèmi ló yàn lálẹ́ lọ́jọ́ tẹ̀lé àwọn káàkiri ẹ wò mi ò lè parọ́ mo lè wọnú ilé kí n gbé alukurahan kí n fi ṣe ẹ̀rí mo fi ọgọ́ta alukurahan mo fi búra sí mo fi ọjọ́ tó máa kú èmi àti ọlọ́run mi mo fi ṣe ẹ̀rí wípé kò sí ìkọ̀kọ̀ láàrin mi àti Abímbọ́lá alágbèrè lọ arábìnrin tó jókòó yìí ó bá ọkọ Abímbọ́lá yẹn dá mi láàyè ọjọ́ ń ṣe wọléwọ̀de tọ́jọ́ ń ṣe ṣìnà tó ń ṣèrànù tó ń ṣòṣìkà ó ah! mọ̀ ó mọ̀ ó fi ó fi ó fi mí dà ní àwọn méjèèjì rú ni. ìfẹ́ wo ló wà láyé àti dá mi láre. ẹ ní sùúrù àwọn bàbá sí ní sùúrù. aláàjì mi ò lè parọ́ mọ̀ tó bá dàbí irọ́ òun lélẹ̀ ẹni tó bá kú òun là ń parọ́ mọ́. ẹ wò ẹ wò aláàjì níta gbangba níwájú òtẹ́ẹ̀lì aláàjì egbò olóòlù mọ tó tún máa tó ṣe ní. Ah! Ah! Eh, ẹ kò tún. Eh? kí lè lè. ìyàwó tèmi. o ah! wá dójú tì mí bí. o wá dójú tì mí. Eh, alájà ọ̀rọ̀ ti fojú ara ẹ̀ ṣe wá rí i pé ọmọ yín tó kẹrù jáde nílé ọmọ ibi tó ń kẹrù lọ. àlà àlà ẹ wá wò ẹ jẹ́ ká dúpẹ́ kó ló ń gbé. amira tó bá jẹ́ pé sẹ̀ríà tó ń lò láwọn ọ̀lú mímọ́ bíi Saudi náà ló ń lu wa ni wọ́n ti sọ òkúpa ẹ̀ wọ́n á ti sọ òkúpa ẹ̀ ah. tàbí kí wọ́n ti ṣe nǹkan tí wọ́n ń ṣe tẹ̀ni tó bá ṣerú ẹ̀ nílànà Islam kan ṣe fún un. ẹ wo inú mi dùn pé mùsùlùmí lẹ́yìn náà ẹ̀yin náà mọ̀ wípé tó bá jẹ́ kó bèrè ló tó kó fẹ́ ọ̀rọ̀ ẹ̀ dandan ni kí mọ̀lẹ́bí obìnrin kí wọ́n dá sàkà padà fún mọ̀lẹ́bí ọkọ tó fẹ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ti tán ẹ̀yìn ẹni kẹ́ ẹ má wà jẹ́ kó pẹ́ sàtàkì ẹ̀dá padà káwọn mọ̀lẹ́bí ọkọ níwọ ọmọ yìí o ti dójú tì mí ṣáàmà ah! ah! má lọ wọ ọmọ ìyàwó mi. ọkọ mi. àbúrò rí pé ọ̀rọ̀ mi tọ́pẹ́ kò kàn jọpẹ́ lọ ni kí ló dé tó yẹ sọ bẹ́ẹ̀. nítorí wípé ilẹ̀kùn ìfẹ́ wa tí ọmọ aráyé rò wípé àwọn ti tì ọlọ́run wá wò wá sùnsùn nínú àánú ẹ̀ ó wá bá wa ṣe tó bá ń gbọ́ wẹ́rẹ́ ló bá wa ṣe òun lọ́lọ́run fi ṣe fún wa that's why I'm so, I'm so happy you know. <laughs> alhamdulilayi robin alamin. oh my god. ṣé tó kọ́ ni ṣé mi oh, because you learn it first. We can say that again. <laughs> baby. <laughs> what Emi Abimbola Simbiat Arike Ade I am learning very very fast. mo fọ́ o. Èmi Abimbola, Simbiat Àyìnkẹ́ Adé wait I thought she. Uh, uh, uh, don't go there. Don't, don't try to go there. Okay, I can even change the name if you don't like Simbi. No, I think I like it. I'm you like it. You sure? To buy yàn sìn yàn I like just Simbi as now. No, you are going to this year hard. Don't worry. <laughs> Assalamu alaikum. Wa alaikum